my job my ways ṣiṣẹ́ ṣiṣẹ́ jàre iṣẹ́ ìfẹ́ mi má mi kàn ọlọ́run bẹ pẹ̀lú rẹ o my job my ways ṣiṣẹ́ ṣiṣẹ́ jàre iṣẹ́ ìfẹ́ mi má mi kàn ọlọ́run bẹ pẹ̀lú rẹ. gbóná ṣá máa fòye fòye máa rè é ọlọ́run nígbà ní ìrìn àjò yìí ó máa wẹ́ẹ̀s. dára sí mi. yes pé you are the best thing that has ever happened to my life. Mm, mm, really? for real because that's tí èmi thing ẹ ti pàdé tó ti wọnú ayé mi wá finally gbogbo nǹkan kan ń work alike wọn tí má ti plan ẹ ó kàn ṣiṣẹ́ bẹ́ẹ̀ ni no stress from every angle nothing no disturbance you're just there you make me happy all the time and you're just too perfect for me. Uh, wow, oh, I might misunderstand it, but <tsk> my vagina will me more romantic. <laughs> <laughs> <laughs> mm thank you. welcome darling. you know despite the fact that we, gbogbo wàhálà tí mo ṣe nígbà tí mo lé ẹ kiri gbogbo ṣe stress me, tó wàhálà me. tí mo ṣàn kó tí ẹ kiri tó mo fẹ́ sọ àmì dín ní chance and i'm so happy that today i'm enjoying it and um, you're mine. <laughs> I love you. I love it. Um, ẹ mọ̀ tètè mi náà dùn pé gbogbo wàhálà tó ṣe lórí mi kò já sásán ọmọ mm-hmm. ìgbà yẹn mo máa ń pe àwọn ọkùnrin kan wà tó bá ń wá obìnrin báyìí kò sí nǹkan tí wọn ò ní ṣe láti fi gẹ́ẹ̀tì obìnrin yẹn bó tó bá ti rí nǹkan tó ń wá tán báyìí wọ́n máa pa obìnrin yẹn ti bí aṣọ àlòkù ni àmọ́ èmi dúpẹ́ pé tọ̀dọ̀ mi rí bẹ́ẹ̀. lọ́ọ̀ṣẹ́ ah, nǹkan tí mo láìkí ń tó sọ is the fact that um, àwọn ọkùnrin kan wà tó máa ń ṣe bẹ́ẹ̀ ní tòótọ́ then àwọn ọkùnrin kan wà tí wọn tó kì í ṣe bẹ́ẹ̀ and thank God that I'm one of those tí wọn kì í ṣe bẹ́ẹ̀ and <laughs> I'm super proud of you. Thank you. I love you. I love you more. ṣiṣẹ́ ṣiṣẹ́ jàre iṣẹ́ ìfẹ́ mi má mi kan ọlọ́run bẹ pẹ̀lú rẹ. <laughs> Eh, that's my girl. Yeah. <laughs> Wait a minute. Come on. Stop, Jerry. Um, baby. Yes, darling. Now, show me where you know you. Mm-hmm. And um, I appreciate pé iṣẹ́ ọba ló fẹ́ lọ jẹ́. And iṣẹ́ ọba ṣe máa jẹ́ but at the same time màá fẹ́ kí wọn náà mọ̀ pé ọba méjì ló ń jíṣẹ́ fún un and ó dẹ̀ mọ̀ pé ọba jọba lọ and I'm double sure you know which ọba is superior. <laughs> yes I know Um, lóòótọ́ ni mo mọ̀ pé ọba kan jọba lọ <laughs> ṣùgbọ́n wípé. Um, kò sí bí gímú lébírà ṣe lè gùn tó ẹni tó employ ṣe ló ká ẹ. yeah i know òun kò mọ̀ pé ibi tó jẹ́ yẹn ò tó i doubt i trust you and i have no i have no reason to doubt you i trust you. thank you. now nǹkan yẹn kò ló máa ṣe fún mi. okay. wàá mi gé tẹ báyìí hmm? wàá mi fìyẹn sínú freezer <laughs> anytime tí n bá ti mí ìsẹ̀ máa ló máa mú mama kìsẹ ẹlẹ́ẹ̀kejì tó máa tún ṣe fún mi rẹ̀ wá mi ṣe um, duplicate ojú ẹ̀ wà mí gbé yẹn sínú frame kan tí màá ti mí ìsẹ̀ máa kọ́ ló máa rìn sí hello. ìrìn àjò ìrìn àjò ìrìn àjò ṣáláwá mo gbẹ̀ ń gbóná. Yeah ká máa fòye fòye máa rí ẹ ká máa ẹ ń tọ́ ní ma. èyí ẹ tiẹ̀ tí kàwé tán láti jẹ́ ìmọ̀ bẹ́ẹ̀ tí kàwé tán ni ìwà sọ yìí sí ni ọmọ ẹ̀gbọ́n mi náà mọ̀ ń wọ́ọ́rù rẹ o ibo wa lẹ́yìn ń gbẹ̀yìn lọ báyìí. Kaduna ni. Ah, Abuja sì wà lọ́mọ àǹtí mi wà nbàsí ni ẹ máa bá ń kí o. ẹ rán wọn síra wọn. èèyà ah, ìjọ wo lẹ́wà dé báyìí. ẹ mú ní pẹ́tẹ́. Ah, ẹ mọ̀ pẹ̀dẹ́ ẹ bá sì ń bọ̀ ẹ bá ara nǹkan bọ̀. ó dàbọ̀ láyọ̀ lẹ́dọ̀n o. ẹ ṣe kọ. ó mọ̀ padà á béèrè lọ́wọ́ mi. my job my ways ṣiṣẹ́ ṣiṣẹ́ jàre iṣẹ́ ìfẹ́ mi má mi kàn án ọlọ́run bẹ pẹ̀lú rẹ̀ àjọlá olúwa túnlé tún ti dé òmẹ ó ní ká ẹ bèrè. mo ti débẹ̀ bọ̀ mò ń dúró wọ́n bá mi gbé bọ́ọ̀sì mi bọ́lẹ̀ nínú eh, bọ́ọ̀sì mi mo fẹ́ sáré ra fruit eh, màá pè tí màá sì dòtẹ̀ all right darling take care all right love you too bye èló ni ẹ̀pà yìí. ọ̀gẹ̀dẹ̀ ńkọ́. àjọ máa o kí mi tèmi my job my way ṣiṣẹ́ ṣiṣẹ́ jàre ṣe ìfẹ́ mi má mi kàn ọlọ́run mẹ́ pẹ̀lú rẹ̀ my job my ways ṣiṣẹ́ ṣiṣẹ́ jàre iṣẹ́ ìfẹ́ mi má mi kàn ọlọ́run ń bẹ pẹ̀lú rẹ o my job my ways ṣiṣẹ́ ṣiṣẹ́ jàre iṣẹ́ ìfẹ́ mi má mi kàn ọlọ́run ń bẹ pẹ̀lú rẹ. Oh. ìrìn àjò ìrìn àjò ìrìn àjò ṣáláwà gbogbo ẹ̀ ń gbóná ṣá máa fòye fòye máa rè é ọlọ́run nígbà ní ìrìn àjò yìí ó ń bẹ́. Christian mama ti wá sí mi áńgẹ́lì rẹ̀ ń ké dandan gbọ́ báńgẹ́lì rẹ̀ ti wí àrí ọ̀tá paramọ́lẹ̀ ló wà má ṣiṣẹ́ má jọ́ má wéés ṣiṣẹ́ ṣiṣẹ́ jàre iṣẹ́ ìfẹ́ mi má mi kàn ọlọ́run bẹ pẹ̀lú rẹ my job my ways ṣiṣẹ́ ṣiṣẹ́ jàre iṣẹ́ ìfẹ́ mi má mi kàn ọlọ́run bẹ pẹ̀lú rẹ. Anjola Olúwa. Yes, hello. Um, hi, good afternoon. Good afternoon. Um, ẹ má bínú mo fẹ́ disturb Oh no, not at all. Àlejò ni mí nínú olóye. Mo wá fẹ́ bèrè wípé bóyá mo hotel. ní hòtẹ́ẹ̀lì tó súnmọ́ bíbá. Uh, um, àlejò lèmi náà ń bí. In fact, mo fẹ́ pàdé ẹni tó máa gbé mi. Uh, uh I am so sorry I cannot help you. Um, it's okay, it's okay. Uh, uh, but copper ni now. náà, ó ní bó ṣe máa ń <laughs> Eh, ó ní bá ṣe máa ń ṣe bọ̀ wọ́n kàn gbé mi wá síbí báyìí náà. okay bọ́sùn. I'm Dara. pleasure. same here. you're beautiful. thank you. bye bye. Hello. Good afternoon, sir. Good afternoon. How are you doing today? Fine, thank you, sir. And welcome to Dandavos Hotel and Suites. Thank you. I actually want to lodge here, but before then, I need to know some things few things, actually. Ṣé kí Ah, yes, yes sir. sir. 24 hours, sir. My turn. 24 hours. Yes, sir. That's beautiful. And um, share the kitchen service. Of course. Okay. See mobile only. See my tí máa pè yẹ títí respond. I'm aware. Yes, sir. All right then. Um, I want. Okay. Okay, our room is over there. Ṣé àwọn ọ̀rẹ́ tí Okay, I would like the executive room. Okay, sir. Okay, Kindly fill this one. Okay. So, sir, how do you want to pay? I want to use my card. You do POS, right? Okay, yes. Thank you. Savings or current? Current. Okay. Okay, you pass. Please sign this. I must say, you guys are beautiful. Thank, Thank you, you, sir. Sir, let me help you with your bag. No, no, no, no, no. It's okay. You're the lady I insist. Oh. I insist. Thank you. Okay. Little bit, please. Let's go. afternoon. Good afternoon, ma. Welcome to Danvida Hotel. Um, thank you. So may I help you? Um, sorry, can I know um, the price? Sorry. Okay, just check it. Um, sorry, standard room. Okay, <laughs> that's fine. So this is my help us fill this form. Okay, thank you. Hello. Hi, what's up? Fine. Fàájì lórí tayé man, it's gonna be cool. All right, no problem. Stella. Miss Darasimi. How are you? I'm fine. What are you doing here? Uh, um, actually, ibi by mo lodge si. Really? So, what are you doing here? Ibi by lèmi lodge si. Really? Yes. Okay. I just pé arìnrìn-àjò méjì pàdé ara the ni You want arìnrìn-àjò me náà arìnrìn-àjò. Àbí So how um, I'm fine. Um, actually, um, èmi àti àwọn ọ̀rẹ́ mi nìyẹn fẹ́ wá ṣe excursion ní bíbá yìí. ok bọ̀ wọ́n ní pé kèmí kọ́kọ́ wá kí n lè wá fi mọ ojú ilẹ̀ àti pé kí n lè mọ ibi tí wọ́n máa dé sí. <laughs> that's that's quite interesting. <laughs> Um, ìbá làwọn ọ̀rẹ́ yẹn máa dé. ẹ wọ́n máa dé next week. next week. Yeah. Uh, okay thank you. Ah. ìgbà wo ni ẹ̀yin náà máa kúrò nínú ìlú yìí. Um, I, I can't say yet. Mi lè mọ̀ pàtó but I guess I'll still be staying around few days more. So happy. Ah. It's good to be happy, but why the excitement? Ah, inú mi ń dùn torí pé màá rí èèyàn fi ṣe kejì ara káwọn Okay, You know, dẹ́ dáa. <laughs> Kí room number No, kí room number tiẹ̀? jẹ́ ká lọ sókè kí n lọ fi rúùmù mi hàn yín. o fẹ́ mú mi lọ sí yàrá ẹ̀ ká lọ sókè ní yàrá ẹ̀. and you are not you are not afraid. why. ẹ̀rù mi ò bá ẹ. <laughs> that's all. àwọn ọ̀rẹ́ mi mo máa tukọ̀ láti mẹ́tì. okay i would love to meet them. gbogbo lọ́wọ́ orí àpòjúbà wúlà orí mi. so ìgbà tá a ti rí ọ̀dọ̀ yẹn sìn ọ̀dọ̀ tèmi náà rèé. Hmm? I'll see you later. Okay. So, what's the meaning of that? <laughs> what? <laughs> um. Okay, bóyá nírọ̀ lè kápá dé pool. Okay. I will swim. No problem. And drink. No Okay. Uh, um, I forgot to tell you. You're very beautiful. Thank you. Are you sure we will working work, Epala? Oh, no, no. My it. Jog my ways. Ṣiṣẹ́ ṣiṣẹ́ jàre iṣẹ́. Ìfẹ́ mi má mi kọ̀. Ọlọ́run bẹ pẹ̀lú rẹ o. Where's this guy? is it about this girl? What is it about this girl? What, what is she? She's beautiful, she's vocal, she's intelligent. Talamadi. guy, guy, this is an opportunity. To buy bá yẹn ń ta àwọn ọmọdé yìí dáadáa, ọmọdé yìí máa I can make her do my biddings. To my bá yẹn ń ta ẹ̀. Sorry, do you have a minute to spare? Yeah, please sit. Thank you. Actually, only because nǹkan tí mo wá ṣe nínú That is why I came to lodge in this hotel. All right. Um, but ma the um, little information that you're doing. Yeah, I'm sorry. Uh, she, oh, my secret is. I know, no, no, no problem. Okay, okay. Yeah, mo go. notice pé látìgbà tí mo ti wà nínú hòtẹ́ẹ̀lì yìí. <laughs> every time tí n bá ti rí mo rí pé ẹ̀yin máa ń always ṣe fàájì tìyẹn ni ẹ̀yin ò tiẹ̀ mọ àárọ̀ tìyẹn rárá. yọ um, you know what sister um, sori èmi tó ń wo yìí yọ ọmọ jayéjayé lèmi eh, èmi ò mọ àárọ̀ yàtọ̀ sí ọ̀sán anytime ní fàájì bá ti dé lèmi máa ṣe as i am like this i'm a business person but any free time me, mo máa like kí n wá sí ibà kí n enjoy ara mi so that's it. <laughs> Um, there is this man um, his name is Oluwole Agunbiade do you know him. Oluwole Agunbiade. yes. sorry uh, má bínú jọ um, irú iṣẹ́ wo lẹ́ni yẹn ṣe. Um, businessman ni wọn. businessman Oluwole Agunbiade eh, see um, orúkọ yẹn ring bell gan but I can't really figure out the uh, uh, uh, uh, the face of that person you are talking about but. Uh, I'm ah, sorry, I'm very sorry. Uh, mi ò mẹ́ntì ọ̀sán yẹn. Mm, it's okay. Um, ẹ ṣé My name is Rasim. You're beautiful. <laughs> Thank you. I'm Bimoni. Nice meeting <laughs> you. So, um, can I make call fine? No, no, no, I'm no, fine. No, mm, mm, no, no, you have to take something. Ah, no, I'm fine. Thank Are you. Are you sure? Yes, ẹ Sorry, can I have your number, please? Um, no, she around. Yeah thank you ẹ ṣe gan ẹ take care ara yín. my job my ways ṣiṣẹ́ ṣiṣẹ́ jàre iṣẹ́ ìfẹ́ mi má mi kàn ọlọ́run bẹ pẹ̀lú rẹ àǹjọ́lá olúwa túndé tún ti dé òun mẹ́ẹ̀ ó ní ká ẹ fẹ́ èyí kan gbọ́n ṣá máa wọ̀ yẹ. hello bros. hi my brother. yeah um, mo observe pe loja ni yín bí. yeah Yeah. Actually, lọ́jà lèmi náà. Uh, can I sit with you? Yeah, yeah, feel free. Ẹ ṣe gan. Um, lọ́jà lèmi be bí àlejò eh, yeah, nílé. <laughs> Àlejò parí àlejò yẹn. Eh. <laughs> Ṣé wàá pa? Adúpẹ́ fọlọ́. Um, mo ní reason kan tí mo ṣe wá jókòó tì yẹn mi. Mo rí ọmọ ẹ̀lẹ̀ kan pẹ̀lú yín lọ́sàn-án. Ọmọ pupa ó fine báyìí. Mo fẹ́ pe, ito ìtòrí mi láìkẹ́. Kó dẹ́ máa dára pé mo fẹ́ trespass. Mo ní kí n kọ́kọ́ béèrè lọ́wọ́ yín bóyá ẹ̀ ń fẹ́ yeah, um, girl yẹn ò fi bẹ́ẹ̀ gàba your light. yeah that's her. yeah yeah ah ṣe girl yẹn lọ́jà lòun náà ẹ hmm. ọ náà lodge hotel yìí ni ó dàbí pé lára àwọn ọmọ tó runs, ń ṣe runs share with ń ṣe aṣẹ́wó lọ́kọ̀ gbé wá hotel ni so a guy can look gbé wá yẹn wá abandon so I'm ń tọ́ láti fish house guy so kọ́ wa bá mi lọ́sàn-án ni pé ah, kí n jọ Mr. alágbájá báyìí báyìí bàdé rẹ̀ dídé mi yẹ̀rí lè mọ ẹni tí tó ń sọ yẹn ó dẹ̀ ṣẹ̀ṣẹ̀ kẹ́mi help ẹ o irú tí bàmẹ́ tó ń wá ẹ̀ sìn tó dẹ̀ sọ <laughs> àbí tèmi ti mọ̀ ẹ mọ̀ mo lè fi ẹ wọlé sí la kí ẹ ń ta ẹ kí lórúkọ ẹ tó lòun wá ẹ. Ah, ló pẹ́ ní ẹnu um, I think um, Olúwọlé Agúnbíadé something like that. Yeah. Olúwọlé Agúnbíadé ah mi ò rò mo gbórúkọ yẹn rí ẹ eh, bọ̀ tí ò bá rólú Olúwọlé Agúnbíadé ó ṣàmà ara wa. Ah, ẹ̀yin kẹ <laughs> èmi gan try bí ẹsìn mi lọ́sàn yẹn pé kó tiẹ̀ kọ́ fèmí ní nọ́mbà lásán eh, eléyìí ah, <laughs> ẹ̀ ṣe race course mi. tí o bá rí kó tibẹ̀ fún yẹn jàre àwọn gbà ń lè. ṣé wàá òkè ṣá. ẹ yà mí wàá òkè thank you ẹ̀kan sí mo ń wò pé bóyá kan fún yín ní ẹ̀kan tí èmi mu ìyá kan fún yín náà kẹ́mi. Oh, oh no i'm fine poison tí mo mu náà ni eh. <laughs> and i'm cool with this yeah um, uh, okay tá a ṣe fàájì DMB a lè wọ club lọ. club club club club club. ẹ ah. eh, mo mọ club kan around here tá lè wọ. wow anyway. a ah, nice club torí tá a bá rí ọmọ pupa gbé àṣà lè gbé ọ̀wá láti club. ara ọmọ mi bẹ yẹn. I'm good, I'm good, I'm good with that. sorry, sorry. Pẹ̀lẹ́, pẹ̀lẹ́. Thank you. I'm very good. Thank you. Ṣé máa fòye, fòye máa rè é? Mm. There's this popular man tí mo kàn ń gbórúkọ ẹ̀ káàkiri káàkiri báwo ni màá yẹn ṣe jẹ́ náà. who is that. Mm, his name is olúwọlé olúwọlé Agunbiade. olúwọlé Agunbiade. ah èèyàn ńlá ló dárúkọ yẹn big fish lolúwọlé. ṣé o mọ bẹ́yẹn bẹ́yẹn. He's quite popular around here and uh, even outside this place. Oh, popular guy! Oluwale Agunbiade um, Ade is into so many things. He's a businessman, a business mogul. He's into estate management and um, contractor ni tó tóbi. Èèyàn ńlá ni. Hmm. Olúwọlé wa ní weakness kan tó jẹ́ kí n máa rò pé kí ló ń wà fún. Olúwọlé ò kí n fojú rí ọmọbìnrin tó bá rẹwà bíi So why are you looking for him? kò kí ń ṣe pé mo fẹ́ rè mo kàn wọ́n pé àtàlẹ́ni ah, ah, táwọn èèyàn ń pariwo orúkọ ẹ̀ báyìí. anyway mo bínú mo dẹ̀ jowú mi expect pé kọ́pà kankan máa wọ̀ lùyìí bẹ́yìn ṣe wáyìí tí ò ní fẹ́ rí olúwọlé agolade because olúwọlé wà lára àwọn èèyàn tó máa ń ran àwọn ọ̀dọ́ lọ́wọ́ nílùú so èèyàn tó yẹ kó rí ni olú oh wait thank god it's friday Surely every friday night olúwọlé máa ń ṣe pàtì kan ó máa ń kó àwọn èèyàn púpọ̀ síbẹ̀ oríṣiríṣi àwọn ẹ̀ma rẹ̀ bóyá èmi àti àjọ ṣeré lọ. jẹ́ ká lọ. Hmm. ojú tó fi sọ jẹ́ ká lọ yẹn orí bákan bákan tó bá ṣejú sí ẹ má ṣejú sí. kò sí nǹkan kan ṣebí mi àti ìlàjọ fẹ́ lọ. Eh, that is if i'm not too tight tonight. àwọn tí mo sọ fún ẹ pé mò ń bá iṣẹ́ ó possible kan wá lálẹ́ ìyá rẹ̀ máa ṣe meeting um, but tí mo bá wà too tight àjọ lọ. fáìn èmi yàtọ̀ gbogbo wọn sì máa ń bọ̀ ṣogbo nítorí. àṣàrò gbèsè rẹ. yàtọ̀ gbogbo wọn sì máa ń bọ̀ ṣogbo nítorí. Asinas, yàtọ̀ gbogbo wọn sì máa ń bọ̀ ṣogbo sí sọdọ ọlọ́rọ̀ ọdún. èmi yàtọ̀ gbogbo wọn ti mọ̀ ọ́ ṣe. rárá sí mi èmi yàtọ̀ gbogbo wọn ti mọ̀ ọ́ ṣe kó yá. rárá sí mi tìyẹn yàtọ̀ gbogbo wọn ti mọ̀ ọ́ ṣe kó yá. bóyá èmi rárá sí mi mọ̀ ọ́ lóyún. ọmọ ẹ̀ lóyún lóyún lọ́wọ́ bá a. ẹ wá wo rárá sí mi mọ̀ ọ́ lóyún. rárá sí mi. إنه سليمان هذا يكرم برا أنا لله له أنا ربي أنا ربي أنا ربي إنه برا إنه برا بلوله إنه برا أنا ربي هو أنا برا سليمان بلوله إنه برا سليمان بلوله dára èsì ọmọdébù àlàyé ọ̀gá wà níbẹ̀ ọmọdébù ọmọdébù èsì ọmọdébù ọmọdébù bàbá olè bàbá yọ ọyá ọmọdébù ọmọdébù agbẹ́ni tó ń kó dọ́là o tó ń kó dọ́là ló kó dọ́là o. ó kó láyé. yàrá àtàwọn ohun tó ti lé bàbá yín bàbá olóyè lè ṣeré. ọ̀gá yín alága alára tún ti dé yàrá bàbá olóyè lè ṣeré ó yá dára sí ni ìyẹn láwa kí lọ sùn ló mọ̀ náà ìdùnnú ló máa ń pèrè o bàbá yóò lè rí. ẹjẹ kájọ ojú èyí ni tó ṣe yá ó yẹ kájọ ojú èyí ni tó ṣe ó yẹ kájọ ojú èyí ni tó ṣe yá ó yẹ kájọ ojú èyí ni tó ṣe yá ó yẹ kájọ ojú èyí ni tó ṣe yá bóyá bóyá dára ṣe ti rí mi rí. kẹ́ẹ́nì ọmọkùnrin ṣe ti rí mi rí. ọ̀nà omi kò sọ̀rọ̀ omi kì í náà wò kí ẹ kò ṣe dára àwọn bàbá olóòṣù ló máa ń gbà yín o. bóyá dára bóyá sọ fún àjọ àrà mi àjọ àrà mi. My job, my ways. Ṣiṣẹ́ ṣiṣẹ́ jàre iṣẹ́. Ẹ ṣé gọ̀sà. Dara, ojú ò ní tiẹ̀. Thanks for coming. For the first time, ó ah, ah, kó tiẹ̀ bọ́lẹ̀ ń bẹ ò bọ́lẹ̀ ah, ó ta kú tán ni anyway ó wà ara ẹ̀ ó ṣàgbádùn ara ẹ̀. Yeah, mo really enjoy ara mi. Ẹ ṣe gan. Babolóye, ọ̀nàrẹ́bù, kò sọ̀rọ̀, mo jẹ́rìí ẹ̀, àbá àgbàlagbà, kí ló ń ṣẹlẹ̀ àbá mi? Kò sí rẹpẹtẹ, sórí èmi ni mo sọ pọ́rọ̀ wà kò dẹ̀ ṣe lórí ọ̀rọ̀ ọmọ dára sí mi wàá rí i pé mo ní kó o máa kì í lẹ́ẹ̀kan yẹn. ṣé bá ẹjọ́ wá ni. mi ì bá sọ̀rọ̀ rí. wáyé tí mo wá ń gọ́ọ̀mù yín pọ̀ tó. èmi náà mọ̀ mọ̀ ní kó o máa kì í mọ́ mi ni. oh yes. for the first time tí máa rí i ní ṣó ẹ nìyí. kò sọ ṣùgbọ́n mo fẹ́ kó gọ́ọ̀mù àpapọ̀ yẹn kó dọ̀rí jìnnà. kó má sí argument. ọlọ́run kó má sí. dáa sí mi. sir. anyway. sórílẹ̀ ayé èèyàn ló ń sanwó èèyàn ìjọkọ̀dẹ̀ lèèyàn máa pàdé èèyàn sórí ẹni tó ń wò mi ì fẹ́ máa hype ẹ̀ tí bá hype ẹ̀ máa kí n má lọ sí over hype ó ní nǹkan kan tí mo ṣe fún ní orúkọ tó ń jẹ́ kò sọ̀rọ̀ ẹ̀ tó bá sọ pé e lẹ́yìn e yẹn kò sọ̀rọ̀ náà ni so mi mi fẹ́ pọ̀ jù àbọ̀rọ̀ lásán fọmọlúwàbí tó bá kó máa lọ bẹ́ẹ̀. wọ́n lọ. wọ́n lọ. Baby, what is it? What is it? Why do you want to leave me? Baby, who's talking of leaving you? Tí bá leave ẹ máa lọ kú ni I cannot leave you. Baby, I love you too much to leave you. See, baby, I will just be gone for five days. Ibo only multi Ó I mo previously. Most of fún ẹ pé construction company kan ni mo ń bá ṣiṣẹ́. Mo lè máa ń design fún àwọn náà gbé mi wá bí. So ìgbà míì máa débì kan wá kàn ní à sáré wá lọ bá wa ṣe nǹkan kan. Mo láti lọ for five days. My padà I'm mú provided o tó bá ti sálọ kí n tó dé. sálọ ibo ni mo fẹ́ sálọ. ó ní sálọ iṣẹ́ ọ̀gbìn ní sálọ are you sure. ibo ni mo fẹ́ sálọ. tó bá sálọ máa wá ẹ kàn I am your shadow now oh, because I love you. I love you too. Don't run away. Matide, I will make it up to you. I'll take you to club. Mm. I'll take you to the beach. Mm. I'll take you to the cinema. You love it. You love that, won't you? Sure. I'll miss you. I miss you too. <laughs> Mm. you see, ọmọ bí mo ṣe ń wẹ̀ ọ́ dà pọ̀ fún mi um, a spoon, a knife, and a fork. Oh, I Oh my god. <laughs> oh. <laughs> jẹ́ kí n ṣe kọ́kọ́ fún ọ tí wàá fi bẹ́ẹ̀ sí mi gangan. Yeah, who's Hey, my brother. Good morning. <laughs> What's up? I'm How far are you Baba? I dey oh, body full cloth I just dey. Hey, yeah. <laughs> Baba, mo ń fẹ́ help kan ni. Ah big bros me as I dey so ọmọ bàbá mo lálẹ́ ni o ọ̀tún àtòsí ẹnu mi gbẹ gbẹ dry. Eh, I know èmi náà wọn pa àwọn mága yóò sanwó. Ah, látàárọ̀ báyìí ṣe wáyé sí mo ti ń bá fà láti òru àná mo ti ń bá fà àwọn mága mi kan yìí kí n náà kàn jẹ́jú mi lọ́tún jẹ́jú mi lọ́sìn ni. bàbá èmi ní díò kan tó máa fẹ́ jìn lọ́wọ́ ó lè máa gọbọ ètò bẹ́ẹ̀ ṣe máa ń gbà ẹ̀ but I can get you something. as in I don't understand which kind deal be that one. mo lè mo lè bá yín wá bíi three hundred k kan. three hundred thousand. in return èmi àti máa máa ra farapamọ́ sí ara yín for four days. for four days. kò ṣe pé máa kó kúrò bẹ́ẹ̀ o kájọ máa wá ń bí for four days do we have any secret behind it? No, kò sí secret Papa? Bàbá mo mọ̀ pé ń fowó bẹ́ẹ̀ ṣe Okay, I'll tell you. Mo ní bèbè kan tí mi ń gbé súnmọ́. Wọ́n dẹ̀ jẹ́ gan-an, àwọn So ó ní iye tó máa yọ fèmí tí màá fẹ́ yín kọ́ ti three hundred thousand. <laughs> Bí kò bí ṣe wáyé sí mo ti jẹ gbèsè owó rúùmù sí ní hòtẹ́ẹ̀lì. Èlé lẹ jẹ. Yẹ́n tí màá almost one twenty thousand okay but I have um, eleven thousand five hundred oúnjẹ àtọwọ́ tí tẹ́ jẹun náà sí. bàbá mi àdé mi dey know something mo máa ń mọ kankan etí mi máa ń lé lẹ́kọ̀ọ́. <laughs> Eh, eh. Eh, how do you want your money paid? Do you want it in cash or ever can she transfer? Ah, no, uh, anyhow you want to do it, but right now, Oma pay me the thing back. Baby, I'm sorry. I'm sorry. I wasn't with my phone. <sighs> Boy, èmi ni mo ṣáà ń pè é e padà fúnra ra mi ń sìn. Hmm? Ah! Wálé ẹ pọ̀ ṣáá. Má bínú ọkọ mi, má bínú. You know I love you. <laughs> All right, darling. Um, baby Joe. um, fún mi ní one hour máa pè é All right, love. Love you too. Bye ṣá máa fòye fòye máa rè ọlọ́run nígbà ní ìrìn àjò. dábàá tún ní ká sọ olúwa dára sí mi ibi yìí kò wá òkè tó fún èmi ìdákẹ́jẹ́ because wọn náà wọ ìrípa mélòó ni wọ́n fúnra rẹ̀ lè ṣe ń bí tálejò bá tún wá wà ń bí pẹ̀lú ẹ̀ báwo ló ṣe fẹ́ kó fẹ́ o wo bẹ́ẹ̀ ni bó ṣe rí wọ́n lè sùn comfortably wà ń bẹ̀ for like how many years tèmi pẹ̀lú ẹ bá bẹ̀rẹ̀ sí ní sùn lórí bí a lè jábọ̀ o <laughs> olúwa dára sí mi kọlọ́run kò fi ààyè gbà wá ṣòrí tí wọn bá jókòó sínú ilé tí ààyè ò bá gbà láti lè jókòó kó nà ẹsẹ̀ onítọ̀ máa ṣubú o ọlọ́run ti fàyè gbà ẹ́ èmi náà dẹ̀ ti ṣetán láti fàyè gbà ẹ́ gbogbo nǹkan tó bá fẹ́ tó lè múnú ẹ̀dùn rẹ́dẹ̀ láti máa ṣe láti wákàtí now lọ sí the intercom yẹn pè wọ́n láti reception jẹ́ kán sọ fún ẹ wípé yàrá kan ló jẹ́ the best tó tóbi jù níbi tó wà òkè tó bá jẹ́ three months ló fẹ́ lò i'm ready to pay it. okay. no nǹkan tó bá gbà la máa fún un. àjọ my ways ṣiṣẹ́ ṣiṣẹ́ jàre iṣẹ́ ìfẹ́ mi má mi kàn ọlọ́run bẹ pẹ̀lú rẹ. my job my ways ṣiṣẹ́ ṣiṣẹ́ jàre iṣẹ́. olúwa dára sí mi. my honourable. mo ti máa ń gbọ́ tipẹ́tipẹ́ mi ò mọ̀ kó lè ṣe mí wọ́n á láwọn èèyàn kó sí páńpẹ́ ààbò but èmi náà ti wá kó sí páńpẹ́ ààbò tiẹ̀ báyìí báwo ni mo ṣe fẹ́ jáde ń bẹ̀. <laughs> honorable ẹnu yìí ti dùn jù. Hmm, dára sí mi ṣòro tí n bá sọ fún ẹ pé iná ń jó lórí omi ìwọ kan sọ pé honorable ẹ kó irú ẹ wá fún mi màá kó wá fún ẹ. Ah! ọlọ́run dá ẹ dáadáa ó dùn ún wò lójú ó fi ẹwà tó pé sí ẹ lára in fact ṣé ká má parọ́ ó tún dùn délẹ̀ délẹ̀. <laughs> ìyẹn túmọ̀ sí wípé ọlọ́run dá mi dáradára. àdàkọ ló máa ròyìn rẹ. <laughs> Hmm. my honourable. olúwa dára sí mi. ṣe wà ókè. sori ọ̀nà tó gbà rú mi lójú ni pé látìgbà tí mo ti máa ń ṣe pàtì every Friday Friday mi ò rí obìnrin bíi tiẹ̀ rí. Mm, mo dẹ̀ ti wá síbẹ̀ yẹn rí o ó kàn jẹ́ pé ọjọ́ tí mo wá yẹn ẹ bísí gan-an. ok mm. àmọ́ síbẹ̀síbẹ̀ ẹ̀rù ń bà mí ṣé kìí ṣe pé òun tàn mí. ẹ̀tàn bíi ti báwo. because ó wù mí kí n máa débẹ̀ títí láì àti láì àmì. ọ̀nàrẹ́bù. lára sí mi. <laughs> ibi tí ò bá ti sáyé ìjà. ibẹ̀ la ti máa ń jiyàn kẹ́. tí mo fi wo kókó mọ́ ẹ̀. come on mi ò ní jẹ́ kó bẹ̀rẹ̀. má mi kó má di ṣe ọ̀nà mi kò I jump my way yeah. òkèlè ọ̀rọ̀ wọ̀ ò ibi tèmi ṣe my job my way ṣiṣẹ́ ṣiṣẹ́ jàre ṣe. ẹ sà clean room sir. of course but please can you shut the door. oh thank you sir. Sit down. Ẹ̀yin housekeepers máa ń ní mastercard tó máa ń ṣí ilẹ̀kùn. Ṣé o ní ilẹ̀kùn kankan nínú hòtẹ́ẹ̀lì tí mastercard ẹ̀ e lè ṣí? Kò sí o. Yọ <laughs> You're wasting my time. Drop it down. Thank you. Sit on the floor. Sit on the floor! Turn around. Uh. What's wrong? From the shop, you make a sound, I'll shoot you dead. Your hands. Your hands. No, do not turn. Mm -hmm. You turn, you turn, I just kill you, okay? Easy. Go down. Go down. Thank you. Thank you, good boy. attention the hotel okay àwọn èèyàn máa rí ẹni is that understood you shake your head if you understand me good boy this is for you I want you to have this okay. Oh, oh, oh. mi sílẹ̀ díẹ̀ kí n tẹ̀ ṣeré lọ jọjọ. <laughs> You pick anything and you're dead. Bọ́sún. Oh, Mr. Man, please, what do you want? kí ló fẹ́ sọ fún mi nǹkan tó bá fẹ́ mo rẹ́dí láti fún ẹ. My name is Bosun. Go back to her. Stay with her. Inú mi dùn pé ẹyin méjèèjì mọ̀ pé yàrá tá a wáyé soundproof ni. Sọ ẹ lè pariwo, ẹ lè kí, bọ́dá ẹnìkan kò lè gbọ́. Do you understand? Do you understand? Yes. Ẹ mú mọ́. If you talk again, you don't say anything unless I ask you to. Gbogbo nǹkan tó máa ní advantage náà ló máa ní disadvantage. Ẹ Ẹ ìwọ ìwọ kí ni yéé jẹ? Twenty-seven. Twenty-seven. How old are you? you mad? Do I look like I'm joking? Are you stupid? How old are you? No, 57. Mo into politics I'm máa máa ń change àwọn little things. Nítorí pé lórí burúkú òpùrọ̀ ni ẹ. Yes sir. Ẹ bá lọ́rọ̀ àwọn ará wájú. Ògbọ́n yín lójoojúmọ́. Ìjókòó síbẹ̀ ẹ̀ tọ́ wa. Nítorí pé òpùrọ̀ ni ẹ, you're a liar, a bloody liar òòrò tàwátàwá street òòrò tàwọn tó wà less privileged tí wọ́n ní opportunity tí wọ́n ní ẹ máa wọ rẹ ẹ parọ́ fáwọn èèyàn ẹ̀yin lẹ balùwà jẹ́ tí ó fi rọrùn fáwọn láti wá street owó tó wà láàrin wa àti Samad Williams Akingbade owó yẹn ni and you are to give the money to me now you get up slowly thank you thank you. Sit down. Thank you. Thank you. Ìwọ máa bọ̀. Hey, you them up and around. Them up and ṣé o mọ nǹkan tó ń fi sí ẹ lára ẹ. explosive. ayé before you, who want to talk about? pọ̀ tó jẹ́ pé èmi àti kan nínú àwọn ọ̀gá ẹsẹ̀ mi ò béèrè bóyá àwọn ọmọ ẹ wà. wà ní US. mo mọ̀ pé àwọn ọmọ ẹ wà ní US. ọláyẹmí abíọ́lá. ẹ máa ń mọ mi. àti kékeré inú wọn tóun náà ti fẹ́ parí school. ẹ jọ̀ọ́ má dòdò àwọn ọmọ mi ẹ jọ̀ọ́. àmọ́ yóò tẹ̀ kí n dàgbà kó tó graduate nítorí pé wọ́n lọ sí best schools. mo ń tọ́jú ìbọn mi pamọ́ Now, ìwọ náà lè mú bọ̀ ẹ́. ẹ má jẹ́ kí n. pick it up pick the fucking gun up stop it. ẹ má jẹ́ kí n mú. mú ẹjọ mú sẹ ẹjọ mú ẹjọ ó yà wèrè ni mo ní kó mú. thank you ó lè yín mọ́ mi tó bá yin ọwọ́ mi á tẹ̀ wá dẹ́kù drop ẹ sínú báàgì you're gone in my bag thank you good good boy now get up you're gonna be a good boy and do what I say wash well. Okay, good. What about I? good boy. You're wasting my time. Ọ̀dẹ òpònú. Ṣé bágbádá ilẹ̀ máa ń wọ̀ tẹ́ fi máa ń jókòó lẹ́gbẹ̀ẹ́ máa ṣòfin? Bágbádá ẹ̀! Tó bá ṣubú tó ṣubú explosive yamole. mọ́lẹ̀, ó blue, blow wàá dẹ̀ bọ́ṣù ẹ̀. kí wọ́n bàtà. bọ́ṣù ẹ̀. oh my god oh my god oh my god èló ló ra fẹ́ǹdì yẹn. bọ́ọ̀yì kan tó fẹ́ ṣe kánsílọ̀ òun ní òun fi kí mi fún bẹ́ẹ̀dẹ̀ mi. ẹ̀yin nìkan lẹ máa wọ bàtà over one million naira ó wọ pàtẹ́kì ten million aago wọ sọ́wọ́ ẹ̀ bàtà ẹ̀ tó wọ̀ ẹ̀ ọmọ èèyàn tó lè bọ́lá jẹ́gúnlẹ̀ ìjọra bá díà láfẹ̀wá ọmọ yìí àwọn ọmọ tí owó bàtà yìí lè bọ́ ẹ bẹ̀rù ọlọ́run olórí burúkú olè now wàá jáde sí jẹ́jẹ́ wàá wá lọ jókòó dèmi ní reception. Ah. reception ẹ jẹ́ kájọ máa lọ kájọ jáde lẹ́ẹ̀kan náà. ajọkọ mi jókòó mẹ́ẹ̀. náà jókòó wọnú jókòó kó fẹ̀yìntì joko relax relax kò dunbe, dùn bẹ́ẹ̀ kò lè kò lè ọwọ́ mi gangan ló tick tock tick tock tick tock tick tock. sit down. mo ní problem pẹ̀lú ọwọ́ mi mo ti fi ṣèṣeré ọwọ́ mi máa ń gbọ̀n. ọ̀gá àgbà ẹ̀mí èèyàn ní tọwọ́ yín bọ́. tọwọ́ mi bá gbọ́n máa tẹ̀ kí ni. ẹ ẹ má jẹ́ kó yín o. ẹjọ́ ṣọdà tẹ lè rówó yẹn gbà. me hand. Take that other hand away. Put the other hand away. Tó bá rọra wa kán lọ́wọ́ The other hand. bá fọnù mọ́ eléyìí kú tó fọnù báyìí o. wọ́n ràn school ẹ̀dẹ̀ máa máa ṣàṣẹ́wó kiri. lọ́lẹ̀. ṣé sọ fún ẹ pé mo ti ṣá àwọn rí mo ti ṣá lẹ́ẹ̀mejì ẹ̀ẹ̀mejì mo ṣá ẹ̀mí lónìí wọ́n ti ṣá. àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. ẹ̀mí lónìí ṣá. cannot call for help. Is that understood? Do you understand? méjèèjì dẹ̀ síra wọn sọ tí n bá fẹ́ síbi màá fọwọ́ mi mú dání wàrà máa tó bá mú fura dání màá tẹ̀ understand ṣùgbọ́n yorùbá good boy. Good. So you're gonna follow me or you take me. Sit down! stupid. No. Mo ní you're gonna follow me. I didn't ask you to stand up yet. Yes, sir. Now get up. Get up. Gently and calmly. I see you soon màjọ́ mọ̀wé ibi tó lè là ń bọ́mọkùnrin òkùnkùn tó ṣó ìmọ̀lẹ̀ máa dé bímọ̀lẹ̀ bá dé tán òkùnkùn paradà iṣẹ́ ló mú ṣe mo múṣẹ́ mi bí iṣẹ́ màjọ́ mọ̀wé ibi tó lè là ń bọ́mọkùnrin ìjì tó ń jà yóò lè gbé ní jèrè máa jèrè iṣẹ́ àlọ́ lọ àbọ̀ ń bọ̀ obìnrin ǹjẹ́ ń tẹ̀sẹ̀ mọ́rin ẹlẹ́ṣẹ̀ ń sa náà ní nígbà kan ò a ti ní ògo ẹni tó ń tì ní ògbọ́n àwọn tó ń fi ẹ̀dẹ mi wọ́n ń dẹ síkú ni dára sí mi ta ló rẹ̀ sí mi. ta ló rán ẹ sí mi. ẹnì kankan ò rán mi sí ẹ aláàánú mi ló jẹ mi ò mi ò bá tiẹ̀ wá síbí báyìí. You're lying. Mm. You're lying. No. You're liar. I know you are a police detective. Ọ̀tẹlẹ̀múyẹ́ ni ẹ. Dara sí mi ta ló rán ẹ mi ta ló rán ẹ sí mi. bọ̀sán lóòótọ́ ni ọ̀tẹlẹ̀múyẹ́ ni mí àmọ́ mi ò bá ti tiẹ̀ wá sínú ìlú yìí olúwọlé agúnbíadé ni ẹni tí mo wá wá sínú ìlú yìí mo dẹ̀ fẹ́ gbà nǹkan lọ́wọ́ ẹ̀ ni ọwọ́ mi dẹ̀ ti tẹ̀ àmọ́ ṣe bí ìwọ ló ṣe tí ọwọ́ mi fi tẹ̀ jọ́nà òun jẹ́ kí n parí iṣẹ́ yìí. ṣé o mọ olúwọlé agúnbíadé. yes. I know him. No, you don't. no, you don't. You Ikú ń bọ́mọ rin ọmọ fura. Dára sí mi. Èmi lolúwọlé here? adìẹ ni wàá máa wò lẹ́yìn ẹyẹ o lè rẹyẹ mú àwọn ni wàá máa wò o lè mégúngún èmi gangan ló lọlé agúnmíadán ọ̀nàrẹ́bù tí mo introduce sí ẹ mo tún ẹni kò ń ṣóun lágúnbíadé mo fi ẹ track ẹ down nítorí pé wọ́n gbéṣẹ́ ẹ fún mi kí wọ́n á gba nǹkan kan lọ́wọ́ ẹ̀ mo dẹ̀ ti parí iṣẹ́ mi dáadáa. bọ̀sùn sọ ìwọ ni olúwọlé. èmi ni olúwọlé abúlé-adé. now you know lásìmí jẹ́ kí n sọ àṣírí kan fún ẹ àwọn tí wọ́n rán ẹ wá kó wa mú mi ká bá rí iṣẹ́ wọn jẹ́ tó gba nǹkan tó ní kó wá gbà lọ́wọ́ mi ṣòro pé wàá ṣe máa gbáyé no ẹni tó máa pa ẹ ti ń dúró díẹ̀ ní olú ẹ wọn ti pa ẹ dà. pa yes are you dumb it's a fucking network you kill somebody somebody kills you. perhaps ó oh, mọ àwọn tó ń rẹ wá oh, mọ wọn bí mo ṣe mọ wọn àwọn yẹn náà ṣokùnfà bí mo ṣe kó ònú ìlú yìí ní nǹkan bí ọdún mélòó kan sẹ́yìn nítorí pé wọ́n lépa ẹ̀mí mi láti pa mí bí wọ́n ṣe wà nílùú yìí tèmi náà wà níbí ó túmọ̀ sí pé wọ́n mọ̀ pé mo wà around how do they know because it is a fucking network they know things just like I do know things too ṣùgbọ́n tá máa mú mi kò ń ṣerú wọ́n tó láì ni wàá mú mi. I'm too tough for you. You call them mom. You don't know them. Ọmọ ọbẹ̀ mi ṣe mọ wọn. Mi ò mọ iye orúkọ tí mo ní. Èmi ni Bọ̀sùn, èmi ni Tade, èmi ni Smith, èmi ni Johnson. Mi ò mọ iye orúkọ tí mo ní. Wọ́n ṣáà lórúkọ tó bá wọ ọmọ ní máa jẹ́ lẹ́yìn odi. You're thinking you've seen my face. O ti rójú mi. I am a faceless killer. I kill people, and I am faceless. Tabaruku will track me down through any social media network. You're joking. You're lying to yourself. Me on the picture. But you and your people, I know all of you mo ti mọ̀ ẹ́ látijọ́ tí mo ti kọ́kọ́ rí ẹ̀rí mo ti mọ̀ ẹ́ mo mọ aṣọ tó máa ń wọ̀ mo mọ orú kọ́lọ̀ tó láìka mo mọ oúnjẹ tó máa ń jẹ lọ́jọ́ tí mo ti kọ́kọ́ rí ẹ̀rí mo ti mọ gbogbo yẹn. Oh, you're not learning. You don't know why. Mo ní more than one hundred social media accounts. To go, Instagram, Facebook. So I know you, just like I know them. afẹ́fẹ́ mi tó fẹ́ lóyún ó ti pa mí dànù. yes bang bang bang and you're dead ìjọba onímọ̀bí tó kú sí torí àwọn tó ń ran ẹ̀wá ò ní jẹ́ kí ìjọba mọ̀bí tó kú sí ṣé wọ́n ti ẹ̀ lérò pé ìjọba lórí iṣẹ́ tó ń jẹ? lọ́nà wọn. you don't know anything you don't know anything network ni wọn wọn á rẹ ẹni lọ pààyàn wọn á ènìyàn padà just like they did to me. wọ́n ti fi mi ṣiṣẹ́ burúkú tó pọ̀ I've killed so many people just like they're asking you to get me now so you'll be dead. It is a network. oníbèrè kan tí mo fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ àwọn tí wọ́n gbéṣẹ́ fún mi yìí tó fẹ́ pàwọ́ náà kí ló pa ìwà tí mo wọ̀. fẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ jàre iṣẹ́. prof kọ̀ǹtrátọ̀ yìí ni ẹnìkan tí gbogbo èèyàn ń pè ní pípù olúwọlé lórúkọ ẹ̀ olúwọlé àwọn ọlọ́lẹ́rù tó fẹ́ clear ẹ̀. I've heard so much about you, sir, and I would love to work for you. I've heard about you too. Thank you. Anyway. Yorùbá bọ̀ wọ́n ní bí iṣẹ́ ò bá pẹ́ ni kò yẹ ká fúnra wa máa jẹ́ kí iṣẹ́ pẹ́. This is the detail. èló percentage mi máa jẹ́ lórí díìlì sá. Hmm. èmi náà ṣe é dáadáa lọ I will give you as much as twenty percent. No, can't do sir. Okay, then point 30%. No. 40% don't no deal, sir. Okay. All right. It's a deal. Thank you. Consider it done, sir. Come on, what's the meaning of all this? Come on, put that calm down. She irú mi ló máa fi mọ̀ dẹ́rù Tick-tock, tick-tock, tick-tock, tick-tock. I have a bomb. This is the detonator. Anything with the trigger, a bomb over me. Anything. Young man, come on. I was only joking with you, you know. Also for me. mi you're a very tough nut, not easy to crack. No, I was only joking with you. You cannot be broken. This in my hand. How capable gbogbo ilé ìbò ṣe ga tó yìí. children, your wife, and you, including me, everybody dies. No, no, no. Please, tell them what you want. You must cooperate with me. If I don't ask you to talk, then you cannot talk! Tó bá dì mọ́ ọkọ ẹ̀ jù, wẹ́ lóde. No, no, no, no, no, no, no. Tell me, what, what, what do you want? Now this is what I want. You have $500,000 in this house. Yes, yes. Five hundred thousand dollar is what I want. Okay. No, no problem. So you're gonna be a good boy, like your wife is being a good girl. Go in there, get the money for me. Ah, I'll, I'll, I'll get. I'll, you, no, no. Má ṣe bẹ́ẹ̀ jọ. No, the lè bá lọ́wọ́ No, no, no. Ó láyé ta. Olóògùn acid. Go! No, I'm coming with you. Hey, shut up! You're gonna be a good boy and stop talking! Tẹ́ bá you fóun yín lọ okay. explode. So you're gonna be a good girl, like your husband is gonna be a good boy now. And keep quiet. Babe, calm down, okay? Mm -hmm. After you, mm -hmm. calm down. Mm -hmm. Ah, ẹ̀ẹ́kùn. chairman sir. mo ti gbélé gbọ́ mo ti gbélé gbọ́. confam. bí iṣẹ́ ṣe dáhùn lọ́hùn lèmi ti gbọ́n bí. èmi kọ́ mo ṣiṣẹ́ yẹn ọlọ́run ló bá mi ṣe ọlọ́run ti ṣe. <laughs> so it really calls for celebration mo lọ jọyìn àwọn tó kù sí i mábọ̀ mábọ̀ mábọ̀ àríyá bẹ̀rẹ̀ nìyẹn. mo ń bọ̀ lọ́dọ̀ yín láìpẹ́ mo ti yọ forty percent tèmi mo máa kó sixty òkú orí ẹ pé ọmọ dáadáa ẹ má bọ̀ má bọ̀. touch anything. Let me see your hands. Keep your hands where I can see them. Thank you. Now you come down slowly. Open up, please, slowly, and come down. Come down! I have my eyes on you. I have my eyes on you. Good boy. Da da da da da da da da da da. Yeah, yeah. Slowly. Thank you. Turn round. Turn round! You're back to me. Thank you. Good boy. Lock your hands! Bang, bang, bang, you're dead. You move, you're dead. Uh-oh, uh-oh. Now kneel. Kneel down! Kneel down. Tell ló train ta ló train ẹ who trained you ta ló train ẹ you're dumb you're dumb because you're too dumb why tó ṣe máa rò pé mi ní mọ̀ pé ó ń tẹ̀lé mi bó ṣe close yẹn are you that dumb is this the kind of people they put in this business now. What do I do with you? Ta ló rẹ̀ You see? My finger is itching. Do you understand? You, as a train killer, we power me obudo wa nu yi. O de ti wa nbe. And I am not patient at all. I want me máa ń you me because I am very trigger freak. And I pull this now and the next thing tó máa wà lórí floor yìí sẹ́yìn. your fucking brain? can ló rán see me, Chief Daddy. Can I negotiate for me? Can I negotiate for me? Perhaps you don't know who is talking to you. Can I negotiate for me? I was told to get rid of you once you're done with this assignment. Then you can take the dollars in my trunk. <laughs> That fat pig must think that I am stupid. But nah, I am not. But this is sweet. You know why? I am keeping the whole thing for myself. 40% ni mo ti Now the 60% tó yẹ kó jẹ́ I'm keeping everything and this is so <laughs> making me happy. Why are you so dumb? Why are you stupid? You know why? ayé ẹ tó wà yìí nǹkan tọrọ ẹ kó wá ṣe yìí ó mú ọdún tí mo fi ṣe mo ti wà ń bẹ̀rẹ̀ for many years that this stupid idiot will ask me to eliminate people but I wasn't dumb like you huh? nah ọjọ́ kan wọ́n á rán iṣẹ́ wọ́n dẹ̀ náà that is who they are for that reason I will not kill you I am a faceless killer máa pẹ̀lú no remorse. But I won't kill you. I want to teach you and them a lesson. That is, if tó bá pa torí pé o fail assignment me. now turn turn round turn one two hey you hey. Ah! aga. àtìgbà yẹn lọ ti ń lépa ẹ̀mí mi kiri tán gbìyànjú àti pa mí. nísòro ó dárúkọ kan sìn ó dárúkọ ọ̀gá mi gbadà ọlọ́ládé. ara àwọn bàbá sálẹ̀ wa ni àwọn náà rán wa ń ṣe. ha. àwọn èèyàn lásán kọ́ ló ń gbéṣẹ́ fún wa àwọn ọlọ́lá olórúkọ nínú ìlú àwọn tó rán ń ṣe. imú mà ní o tí kò jẹ́ ká gbóòórùn àṣebí àṣé èkó tí a jẹ ní fẹ́ni làwọn ọ̀gá wa tá à ń bá dòwò pọ̀ Bọ̀sán. Jọ̀ọ́. Please help me. She o mọ̀ pé tí n bá padà sílé ńsìn láì ṣe pé mo mú ẹ dání lọ eh, You know I love him. Ti ọlá àfẹ́ tó wà láàrin èmi àti ẹ̀ wọ́lá gbogbo time tèmi àti ẹ̀ ti share together ò ti rí mi tàn kò sí nǹkan tí mò ń hide fún ẹ mọ́ èmi náà dẹ̀ ti rí ẹ tán please let me arrest you. no. ká lè fi tú àṣírí àwọn people. no no. Boso, please. No. No. I am doing this for you, Dara. I am trying to protect you. Dara, ìwọ ni mo ń gbìyànjú àti protect. Nǹkan tó fẹ́ ṣe, you gbìyànjú àti dánwò tó bá dán wọlé dantan they kill you. I am trying to protect you. Let me handle it. Let me kill them. Every one of them. Baby, I trust you. I know you can kill all of them. But this is my job. Let me handle it in my own way. Eh, but um, kàkà kí Jesse, má jẹ sísè, á fi Please, baby máa jọ́ máa wẹ ibi tó lè la ọmọkùnrin òpópónà tó ṣó ìmọ̀lẹ̀ máa dé bímọ̀lẹ̀ bá dé tán òkùnkùn gbàrọ̀dà iṣẹ́ ló mú ṣẹ́ mo mú ṣẹ́ mi bí iṣẹ́. bóra. fẹ́ sáré dé ọ́fíìsì mi. kí ló ń ṣẹlẹ̀ mẹ́. kò fẹ́ rí àwọn ọ̀gá mi méjì kan fún un iṣẹ́ tó wà lọ́wọ́ mi. i mean ìgbà wo ló ti assignment kan dé. mo ìṣe déńjẹ ta ni. three days ago so o dẹ̀ feel pé ó yẹ kó o wà ní matrimonial home ẹ kó o dó pẹ̀lú ọkọ ẹ ní weekend. mi ò lọ síbi kankan mo kàn fẹ́ lọ sí ọ́fíìsì. sórí ibi tí ò ń bá a lọ yìí náà ibi tó o bá dé yẹn wàá mú kan nínú iṣẹ́ àti marriage wàá náwó mú kan nínú èmi àtàwọn ọ̀gá ẹ̀ yẹn nù náà bíbí má ṣe báyìí náà. mo ń pariwo àbí. náà kò ṣe pé ń pariwo bò ó ti mọ iṣẹ́ ìmọ̀ mi tipẹ́tipẹ́ náà. sọ ó. nù pé ó yẹ kó ti understand iṣẹ́ yìí látọ̀. orí mi ò pe nì. nù mi ò pe. wọn pè mí rọlọpàá rí àbí tẹ̀lé kò yẹ mi ìṣẹ́ tó ń ṣe é ṣe ṣe bá rọlọpàá rí bọ́sì káàtó rí ṣe sọ àbí wo nonsense. yes. ṣòwò ló máa kọ́ ṣọ́ọ̀pà ni ẹ́ ògbésẹ́rù ògbésẹ́rù. má bínú jẹ́ kí n kàn sáré dé ọ́fíìsì ẹ̀yin máa padà wá ọkọ. ẹ jọ́ǹtọ̀ náà fine now listen tó bá jẹ́ pé mi lọ́kọ ẹ nínú ilé yìí tó bá jẹ́ pé èmi ni ọkọ ẹ padà sínú ilé yẹn. má ṣe bí iná kíkan lábẹ́ mi ẹ nínú ilé yìí padà sínú ilé yẹn. I don't don't touch me. Hey, bíbí ọlọ́run mi ò lè lójú wọn okay fún mi thirty minutes má dé nísinsìnyí. don't touch me jọba. òkùnkùn tó ṣú ìmọ̀lẹ̀ máa dé bímọlẹ̀ balẹ̀ tán òkùnkùn pàràdà iṣẹ́ ló mọ iṣẹ́ mo múṣẹ́ mi bí iṣẹ́ my job máa wẹ ibi tó ń lé làmọ́mọ́kùnrin òkùnkùn tó ṣó ìmọ̀lẹ̀ balẹ̀ bímọlẹ̀ balẹ̀ tán ṣé kìí ṣe pé erékeré tí mo ń ṣe máa dérégélé mọ́ lọ́wọ́ ṣé kìí ṣe pé rọtí àwọn méjèèjì lájọ ń pa ẹ̀ wọ́n máa dùn tọ́mọ mi lọ́wọ́. kò lè dùn tọ́mọ ẹ lọ́wọ́ o ìwọ ṣáà ti máa ṣe mú èso pé kò máa ṣe má jẹ oúnjẹ kankan tó bá gbé wá fún ẹ má dẹ̀ mú omi kankan tó bá gbé wá fún ẹ. dókítà sọ pé kí má ṣe mi ò ṣe bó ṣe sọ pé kí n má ṣe náà ni mo ṣe ń ṣe but I, I, I still don't know why tati apprehend àwọn tó yẹ kó apprehend I don't know why I don't know what's stopping you I trusted you before now I am st still trusting you now. time díẹ̀ please just bear with me. my job my way be tó lè là ń bọ́ ọmọkùnrin ògbóngbò tó ṣó ìmọ̀lẹ̀ máa dé bímọ̀lẹ̀ bá dé tán òkùnkùn gbá rọ́dà iṣẹ́ ló mú ṣe mo múṣẹ́ mi bi iṣẹ́ àjọ máa wẹ ibi tó lè là mọ́ ọmọkùnrin. wo mi dáadáa fún jíga padà ojú kòròkòrò kí n pa ojú kòròkòrò jẹ fi èsì sìgá ẹ èfi sìgá ẹ fi sí mi lójú kí n fi èfi sìgá mi kí n fi sí ẹ lójú káwọn tẹ tó máa tara wọn. owó mi dà mo ní owó mi dà fún mi ládàá yẹn where is my money owó mi dà màá bẹ́ orí ẹ sílẹ̀ mo ní owó mi dà. àwọn wo rèé wá ṣé wọn ló kó Oga, Oga, rest. If you move, I will shoot you. Kí ló ń ṣẹlẹ̀ ìwọ ọmọkùnrin yìí? Ṣé kìí ṣe pé o gba àbọ̀dé fún mi? a ah. ṣó gbàbọ̀dé fún mi ní kí lélẹ̀. hands up. wánà ọkùnrin ṣé ó mọ̀ ọmọ gbàbọ̀dé fún mi ní. ẹ má try láti sọ anything because deal tó wà láàrin ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ó ti wà recorded sínú fóònù yìí move. ah ọmọkùnrin kó bá mi po ah èmi èmi láyé mi ìjì tó ń jà yóò lè gbé ni lọ má jèrè má jèrè iṣẹ́ àlọ́ lọ àbọ̀ mọ́ obìnrin ǹjẹ́ ń tẹ̀sẹ̀ mọ́rin ẹlẹ́ṣẹ̀ ń sá náà ni nígbà tán ò lé òkùnkùn ṣú bìrìbìrì ojú ọjọ́ ń kò yẹn ṣẹ́ rí mọ́mọ́ bọ́lọ́run kan dákẹ́ ń wòjọ́ kedere lori, ọlọ́run tó ń wo gbogbo ayé yóò láì lójígí orí ìwọ máa yọ nínú ìbàjẹ́ ẹ̀san bọ̀ o ẹ̀san bọ̀ ṣòdẹ̀ bọ̀ o òkùnkùn tó ṣó ìmọ̀lẹ̀ máa dé bímọ̀lẹ̀ bá dé tán òkùnkùn máa dà iṣẹ́ tó mo ṣe ṣe mo múṣẹ́ mi bí iṣẹ́ my job my way ibi tó lè là ń bọ́ ọmọkùnrin òpópópó tó ṣó ìmọ̀lẹ̀ máa dé bímọ̀lẹ̀ bá dé tán òkùnkùn gbàrọ̀dà iṣẹ́ tó mo ṣe mo múṣẹ́ mi bí iṣẹ́ my job my way ibi tó lè là ń ọmọkùnrin. ṣó ń sùn ni. Ah, mi ò sùn báwo sọ pé máa délé nìyẹn. Ah, àbá tí mo sọ pé mo máa dé kókó lọ́nà ah, kí ló ń ṣe tó ń ṣe báyìí. expect kò bá obìnrin bèrè tó fẹ́ràn iṣẹ́ ju márìjẹ lọ o ti lọ oṣù kan rí oṣù méjì oṣù mẹ́ta tí n bá pè ẹ̀ ọ̀tún ní pé o kì í wẹ̀yìn wò tí n bá ní ẹ̀ kíní kan iṣẹ́ ni iṣẹ́ ni iṣẹ́ ni ẹ̀ my job is paramount my assignment is paramount ẹ̀ kíní kan ẹ̀ kóòtù kíní kan kóòtù kankan tí ó kàn mí tí ó kàn òun mi ṣé igi ló gbára tèmi ni no mo ti bẹ́ẹ̀ láìmọye ìgbà péjọ mú kan nínú marriage àbí kò mú relationship àbí kò mú àbí kò mú ṣẹ́ ó lè jẹ́ kó wáyé mi pé iṣẹ́ wa important sí ẹjọ́ ẹni sí lọ. so wà á dé sí ìhun lẹ́jọ́ and mind you bó ṣe wù mí ẹ̀mí láìkẹ́ yes ọ̀sán wù mí pé bí ọ̀n burúkú ni mí bá a mọ̀ ṣe kan tí ò dáa fẹ́rẹ́ àṣìpò mi náà yes fi ara ẹ̀ sí ipò tèmi tó pé mi mò ń lọ bẹ́yẹn tí mo kàn lọ tí mo kàn lọ tí mi wẹ̀yìn wò how will you feel kí ló máa ṣe. o fẹ́ràn ṣe ju ayé ẹ lọ o fẹ́ràn ṣe ju marriage ẹ lọ o fẹ́ràn ṣe ju home lọ o lọ lóṣù mẹ́fà tó o tiẹ̀ pè rárá mo táwọn sọ fún mi gbòòrò náà pé ah, kìnìún kan ìyàwó ẹ ti lọ a ó ti lọ nìyẹn olófò ọlọ́pàá ọlọ́pàá má ṣe kìnìún kan sínú mi ò ríro mo ì lọ́ọ̀gá síbẹ̀ bọ iṣẹ́ iṣẹ́ iṣẹ́ iṣẹ́ iṣẹ́ iṣẹ́ iṣẹ́ ni ó wẹ̀yìn o ò tiẹ̀ ló pa ọ́n fẹ́ afẹ́ settle down mọ̀ ń tó ń rò má rò pé fẹ́ ṣe drama kankan bí o yes bó ṣe jẹ́ ọlọ́pàá ò mẹ́ni tó dúró yìí náà so máa gbèsè dáwà kankan ọ̀gá ẹ̀gán ọlọ́gà. What was that? Nítorí ẹ̀jẹ̀ àwọn ọ̀ṣun náà, babes náà, àti ẹ̀bá dé ilé ìwé tí mo bá ń wo ẹyin jù ẹ ó máa ń mesmerized mi omi wà ní ojú ẹ ó wá ń tọ́ ọ dàbí òṣùpá ọjọ́ kẹrìnlá nígbà tó ṣùgbọ́n lé ah, ẹ̀rín yẹn nìyẹn tó bá ti rẹ́yìn rẹ̀ <laughs> ẹ̀rín yẹn yẹn eyín yẹn máa ń gún á dàbí ike you know like the flowers you blossom like the moon you glow like the stars you shine inú mi dùn pé ẹlẹ́dàá finally fi ẹ̀ fún mi tó bá sọ pé èèyàn kan wà tó máa mú mi kúrò nù life of crime tí mo wà màá ní kò lè possible tó bá tó wá sọ fún mi pé èèyàn kan wà tó máa fall in love pẹ̀lú mi ó máa like iṣẹ́ wa máa pariwo my job my way ṣùgbọ́n torí mi á fi iṣẹ́ sílẹ̀ màá sọ pé kò lè work. <laughs> yeah my job my way I love my job but I love you more. Are you serious? Are you sure? Yes. I love you, baby. <laughs> Mo fẹ́ kí ẹnìkan ṣe ẹ̀yà. Now I'm taking you. Mo gbé ẹyọ sínú omi. Mo fẹ́ lọ bá iye mọ́jà. Màá béèrè lọ́wọ́ ẹ pé ṣé ìgbà Show sọ ẹ ṣé òótọ́ ni? kì í sin bàbá méjì kó má yàn kan jẹ òun làwọn yorùbá bọ̀ tán sọ wípé a kì í jẹ méjì lábá àlàdé ó fẹ́ mójú tó ṣẹ́ ó dẹ̀ tún fẹ́ ṣe bí ìyàwó lẹ́ẹ̀dẹ̀ ọkọ ẹ̀ ìkan apá kan lára hmm. okò ọdún mẹ́ta ò kì í ṣàjòjì sáré. Bọ́lájí mọ̀ mí mọ́ iṣẹ́ tí mò ń ṣe yìí ni kí ló wá dé tó wọnú mi tán tó wá ń kígbe òtútù. Hmm. dára sí mi ìwọ̀ntúnwọ̀nsí ni nǹkan fi ń dùn tó bá jẹ́ pé gẹ́gẹ́ bí ìwọ ṣe ń là lọ ọ̀wẹ̀ yìí ni gbogbo ọlọ́pàá obìnrin ń là lọ ọ̀wẹ̀ yìí nínú ilé ọkọ wọn kò sẹ́ni tó máa lọ́kọ kò dẹ̀ sẹ́ni tó máa ládé lórí inú wọn. mami kò sí nǹkan kan nínú ìjọ tá à ń ròyìn nítorí wípé àṣàgbọ́mọ adìyẹ adìyẹ wa ń fẹsẹ̀ halẹ̀ àwọn ọ̀jọ̀gbọ́n wá wẹ̀yìn ọ̀rọ̀ wò wọ́n ní kí àṣà máa jẹun lọ kò sí nǹkan tádìyẹ fẹ́ ṣe mọ́ àṣà ti ṣe nǹkan tó fẹ́ ṣe náà ẹ wò máa mi ẹ jẹ́ kí n máa bá gbèsè ayé mi lọ. Hmm. Bọ́lájí ti ṣe nǹkan tó fẹ́ ṣe. a gbọ́dọ̀ wá ọ̀nà tá a máa fi parí ọ̀rọ̀ yìí ni. ẹ ṣì má dára yín láàmú bí ẹni wípé èèyàn tún sánjọ́ ọjà síwájú mi nǹkan tó ṣẹlẹ̀ yìí á túbọ̀ padà ṣẹlẹ̀. dára sí mi kí ló dé tí ọkàn ẹ le báyìí ṣé torí iṣẹ́ agbófinró tó gbà yìí mo mọ nǹkan tí mò ń ṣe torí pé ẹjọ́ tí mò ń wádìí ẹ̀ mi ò tí ì parí ẹ̀ wọn á dẹ́sì tún máa jáde bí mo ṣe ń jáde tẹ́lẹ̀ bọ́lájí náà dẹ́sì máa máa bínú ni. olúwa dára sí mi jọ kí ló ṣẹlẹ̀ gangan tó jẹ́ pé iṣẹ́ tó ló ń ṣe ó mú mú láyà ẹ̀ tó yìí tó wojú ara alé tó wojú ara oko kí ló dé kí ló ṣẹlẹ̀ ṣé kò sẹ́lẹ̀ omi tó lè ṣe ni. mami ẹlòmíì kúkú wà àmọ́ ẹ̀rù ẹ̀mí wọn ló ń bà wọ́n nítorí wípé àwọn alágbára ló wà nídìí ọ̀rọ̀ yìí wọn kò kílẹ̀ má ṣù láàárọ̀ wọ́n ti gbéṣẹ́ yìí àwọn kan rí nígbà kan tó jẹ́ wípé wọ́n gbàbọ̀dẹ̀ lórí ẹ̀yìn ìdí nìyí tí mo fi wá wípé ọjọ́ kan ni nǹkan máa ń mu àsìkò wọn ti tó báyìí. ọkọ mi ṣé torí ẹjọ́ yẹn òun ni ìwọ ṣe fẹ́ fi ẹ̀mí ẹ̀ wewu báyìí àánú mi ò ṣe ẹ́. <laughs> màámi aburú kankan mi ṣe mí lágbára ọlọ́run àmọ́ ṣe mọ̀ wípé kò ní rọrùn kí n pàdánù ìgbéyàwó mi kí n tún wá pàdánù iṣẹ́ yìí hmm. láéláé àfi kí n bá iṣẹ́ yìí kanlẹ̀. irú iṣẹ́ wo gbọ̀ngbọ̀n ló mú láyà ẹ̀ báyìí tọkàn ẹ̀ fi balẹ̀ ṣàlàyé ẹ̀ fún mi kó yé mi o torí kò yé mi. Hmm. ìbàjẹ́ ni àwọn kan ni wọ́n sọ ìbàjẹ́ di aṣọ wọ́n dá ẹ̀wù wọ́n dá ṣòkòtò kódà wọ́n dá gbádà sí tí a bá wá wò wọ́n bẹ́ẹ̀ tí a dá wọn lẹ́kọ̀ọ́ àtàbára ilé bẹ́ẹ̀ látàbára ọkọ àgbà ọba yìí jẹ́ kan ni tí wọ́n ń pè ní gbadegẹ̀ṣin nítorí àti láti ara títí ó ń pa àwọn ọmọ ọlọ́mọ lẹ́kùn ó ní bólúgbọ́n sùn tí ó jí ìyẹn tó lúgbọ́n bá rẹ̀ sá lọ tí ó dé ìyẹn Tàrẹ̀sà kóun ṣáà ti sùn kóun dẹ̀ ti jí ní ti tóun. Bádégèṣì. Òdú ni kò ń ṣàìmọ̀ fọlọ́kọ. Olúmídé Àlàbí Bádégèṣì. Ah, ah. Màámi, ẹ tún mọ̀ délédélé ni. Mo ń bọ̀. ọkọ mi. Mm. àbò nǹkan lè. Ah, ah. ah, Mami, níbo lẹ ti jẹyàn kan gbá? Hmm. Báwo lẹ ṣe máa ń pictures yìí? Hmm. Ọjọ́ pélé ni, tẹnu ò wí, ò gbọ́ kára ilé sọ fara oko káláwọn ìròdó sọ fẹ́rọ ọ̀nà. Hmm. ẹ ǹlá níbí o ẹ ǹlá o ta ló wà ń bẹ. ẹ rọra o ẹ káàárọ̀ o ta ni ẹ o. ẹ rọra ẹ ah. rọra sàn. ẹ rọra o ẹ káàárọ̀. ẹ lẹ ẹ lẹ ẹ jọ̀ọ́ mo nílò ìrànlọ́wọ́ yín ni ẹ ṣáyìn lẹ wà ń bí. èmi lọ́lọ́run gbogbo bíbá ìbóye tóbi tó èmi lọ́lọ́run jogún fún. Ah, ó dà bẹ́ẹ̀ náà irú ìrànlọ́wọ́ wo nìyẹn o. ẹ mo fẹ́ ra táyà. <laughs> ẹ fẹ́ ra táyà lẹ́wà ní ẹ nílò ìrànlọ́wọ́ tèmi èmi gangan lẹ fẹ́ ràn lọ́wọ́ ẹ irú táyà wo lẹ wá fẹ́ o àti pé ládùúgbò yìí ní gbogbo orílẹ̀-èdè tá a wà yìí nínú ká ra táyà ká lẹ̀ táyà àbí ká ṣe táyà gbogbo nǹkan tó jọmọ́ pé ká máa ṣe táyà èmi la lákọ̀ọ́kọ́ irú sáìsì táyà wo lẹ wá fẹ́. Ah, <laughs> ẹ ẹ wo bọ̀dà ẹ má jẹ́ ntọ́ yìí ṣẹ́rí gbogbo ìtẹ́ ń yẹn ó ṣàjèjì létí mi ìdí ni wípé mi ò mọ nǹkan pa mọ́tò kò ju kí n gbé mọ́tò jáde kó dẹ̀ gbé mi padà sílé lọ. ìyẹn máa lágbára díẹ̀ o ìyẹn máa lágbára díẹ̀ o torí tá a bá mọ sáìsì táyà tá a fẹ́ rà a lè mọ irú sáìsì táyà náà tá a rà kò lẹ́yìn ṣe mọ́tò tẹ́ gbé wáyìí. rárá kò ń ṣe mọ́tò tí mo gbé wáyìí ìyẹn wà ń lé. báwo la ṣe á fẹ́ ṣe báyìí. ẹ mò ń wò wípé tí nǹkan tẹ̀ ń ṣe lọ́wọ́ ń sìn tí ò bá pọ̀ jù hmm. ẹ tẹ bá lè tẹ̀lé mi délé kẹ lọ wò kí n tẹ̀lé yín lọ lílọ wo táyà yín. ìyẹn o ẹ kò sí wàhálà àmọ́ ẹ fún mi ìṣẹ́jú kan. àṣàkẹ́ àṣàkẹ́ ah! sọfọ́ máa kà mí lóhùn ni. ẹ lẹ. ẹ sori ìyàwó àyè táyà wọn ò da mo fẹ́ lọ bá wo táyà kí n lè mọ irú táyà tí màá rà fún wọn báwo ni wọ́n ṣe fẹ́ rìn ìrètí ń sìn mo ń lọ sọ mo ti múra tán. ajá wa o a ní pòfo o ẹ bá wa kí wọn sọ adam ẹ já lọ. sọ́nà ọ̀sọ̀ nu. kí lẹ fẹ́. mo fẹ́ ra ọ̀gẹ̀dẹ̀ àti ọsàn. ah èwo bẹ̀. Ele, ẹ bá mi kó o ni. three hundred. ẹ eléyìí nǹkan. two hundred ele. ẹ bá mi kó méjì papọ̀ ẹ bá mi gbé okay. ẹ bá mi fi eléyìí náà sí ah mind. kó jẹ́ fi sí i <laughs> kí n fasàn sí fún yín ẹ bá fi si. i. ẹ má yín láti padà wá ń rọlẹ̀ nìyẹn má wọlé. kò sí wàhálà. ẹ bá ti wá ń rọlẹ̀ àmọ́ yín fi sí. ọ̀rọ̀ ẹ̀ ní wọlé. ọ̀rọ̀ ó ṣohun tuntun láyé mi kó dáwọ́ dúró hmm? àánú ni mo rí sórí èmi mo ló yẹ kó máa pè ní àánú ni mo rí gbà mo ṣe tẹ̀lé woman yẹn dédé báyìí mm. tí mo ní táyà yìí o ìrù táyà báyìí la máa ra o mm. iye báyìí ni o mm. iye yẹn gẹ́lẹ́ ló kó lé mi lọ́wọ́ eh? kódà ó tún fún mi lówó táksì. ṣé wàá gbé táksì wálé ni. ta ta kí ló gbé hmm. èmi táksì hmm. tí mo dé Kétu báyìí mo fẹsẹ̀ ṣáyẹn tó kù ni o ò jẹ́rìí mi ṣe ti náà ṣe. mo ti o. original de lẹ́ra ah, dídí. Ah, àṣàkẹ́ hmm. ó yẹ kó mọ̀ pé mi gbadé òun lè mọ́lẹ̀ tèmi. mo jẹ́rìí ẹ̀ ah, pọ̀. èèyàn á fún mi lówó adúrò owó báńtà mi wà tí mo ra táyà gidi fún. no táyà gidi mo ra fún. sori díẹ̀ díẹ̀ tá a rìn kọ́lọ́mbà wa falùbáríkà sí i kọ́lọ́mbà falùbáríkà sí i mo ra táyà gidi fún mo bá dé mo bá fọ mọ́tò ẹ̀ kódà ìgbà tí mo tún lọ tún fún mi lówó. Hmm. ẹlẹ́dàá mi ò ṣe o ṣe rí gbígbàdúrà nílé yìí báyìí. irú kọ́sítọ́mà báyẹn mò ń wá lójoojúmọ́ tí n bá ti rírú ẹ̀yọ kan lójoojúmọ́ ó ti tó mi. olúwa tiẹ̀ ṣe é olúwo mà ṣe ò ṣe wá ní kó tó ṣẹlẹ̀ báyìí sí ni pé. Hmm. Hmm àṣàkẹ́ ọwọ́ tó fi ń pa mí lára ìpọ̀ pọ̀. kí ló dé ṣé mi kì í fọwọ́ pa yín lára tẹ́lẹ̀ náà. ilé ìyá akọ ọwọ́ akọ ló mú wa ọwọ́ akọ ni lákọlákọ ló wà. Olúwa mo dúpẹ́ o mo dúpẹ́ mo rí gbígbà àdúrà o ṣe wá ní nǹkan tó ṣẹlẹ̀ báyìí sí ni pé hmm. ẹ ṣáà mọ̀ pé àwọn nǹkan tá a fi fowó ṣe pọ̀ ń lé ó pọ̀ ṣùgbọ́n ṣe mọ̀kàn ṣe pé nọmba one ti ni pé jẹ́ ká kọ́kọ́ fowó ránṣẹ́ sí skul ọmọ mi o ká kọ́kọ́ lọ san owó iléèwé ẹ̀ o tá bá ti wá ṣe yẹn tán kò sóúnjẹ ńlẹ̀ mọ́ ká wá ra oúnjẹ oríṣiríṣi oríṣiríṣi. àṣàkẹ́ṣàkẹ́ ah! eléyìí gidi gan-an ah! àṣàkẹ́ ò fẹ́ràn owó ah! owó ràn mọ́ lójú pọ̀ jù kí ló dé dọ́tọ́ bí ẹ báyìí wọ́n bí owó náà ni kí ló dé èmi tí mo forí pò nínú mo ṣe ń di táyà mo ń tú táyà mo ń fọ mọ́tò mi ò tí ì yọ one naira ń bẹ pẹpẹ ṣètò àmọ̀pọ̀ wà lápò mi báyìí o ti ń bá mi ṣe division of labour ibi ìbàdàn afẹ́ sí oúnjẹ ti tán lé oúnjẹ dára sí mi ti tán afẹ́sọ̀wọ́ sukú dára sí kí ló ṣẹlẹ̀ kí ló dé ṣé wo nìkan náà ah, ah! ó ti pọ̀ jù ò ah, ní pa mí o. àṣírí ìtàlẹ́sí ń ṣiṣẹ́ torí ìwà náà ni èmi náà rèé òótọ́ ni torí tí mo fi ń ṣiṣẹ́ náà ló fi ń dán sí mi akúnbépo rẹ. èmi náà rè owó dé. iṣẹ́ ló mọ iṣẹ́ ó ṣe iṣẹ́ ẹ̀yìn tí ń gbé ní aláìda gbogbo ilẹ̀ ó bára gbẹgbà. òkùnkùn tó ṣó ìmọ̀lẹ̀ máa dé. ẹ̀yìn tí ń gbé ní aláìda mọ̀ yìí o amọ̀ ẹ̀ tún yìí mọ̀ o ẹ̀yìn tí ń gbé ní aláìda gbogbo yín lẹ̀ o fara tájù bó o ní. ẹ ká sàn. Ah, madam ẹ rárá bá o. ẹ ká sàn. ẹ pẹ̀lẹ́. ẹ ká sàn. ṣáájú ń wá. àdúpẹ́ ibi ò pa wá. gbogbo lè ń kọ. àdúpẹ́ àlàáfíà. ẹ mo nílò ìrànlọ́wọ́ yín ni. irú ìrànlọ́wọ́ wo nìyẹn o. mi mọ̀ bóyá ẹ ní èèyàn kan tí ó mọkọ̀ wà tó farabalẹ̀ torí ẹ pé tí ò kì í ṣe onígọ̀rọ̀gọ̀rọ̀. ẹ tọrọ yín bá yé mi dáadáa ẹ fẹ́ awakọ̀. mo ń ṣe wípé mo ní ìdáwakọ̀ náà mo ní ẹni tó máa ń wà mí àmọ́ kò sí ilé ó travel àná ló yẹ kó ti dé mo dẹ̀ retí ẹ̀ ọlọ́dẹ níbi tèmi lọ kó dé gbọ́dọ̀ yẹ ìdí nìyẹn tí mo fi ń wá ẹni tó máa gbé mi lọ. ìyẹn ò lè kí lọ́la ń bọ́ síná thursday lọ́la ọjọ́ àlàmísì. Eh, eh, thursday ọjọ́ àlàmísì ah, ọjọ́ environmental wa dẹ̀ nìyẹn o. Eh, ẹ bá ní tèmi fẹ́ pọ̀ jù díẹ̀ mo lè gbé yín lọ o. gbé mi lọ. ẹ mo lè gbé yín lọ. <laughs> ṣé ẹ̀yin mọ̀kọ́ wà ní. <laughs> ẹ bá wo madam ah madam ẹ kó yọ̀ mí kéré ẹ mọ yìí mi o ẹ mọ lẹ́rẹ́ntìs. èwo ni. àwọn kòríà lọ ní iléeṣẹ́ wọn ó wà lọ́nà ọbalẹ́ndé cms ṣe nígbà tí lebanese kọ́kọ́ dé sí nàìjíríà èmi wà lára àwọn awakọ̀ tó kọ́kọ́ gbà tọkọ de tutu èmi nìkan ni yorùbá tó máa ń wa ẹ̀yìnbó àwọn kòríà ẹ mọ̀ pé wọ́n láìkí sìgá wọ́n bá ti fa sìgá wọn báyìí wọ́n sùn lọ́nu mọ́tò ni èmi nìkan ni mo lè ṣe ààbò ah, mọ́ mọ́tò ààbò ah, mọ́ wa o. iye dáńgbà yẹn á jẹ́ wípé ilẹ̀ máa gbé mi lọ lọ́la ni. ẹ máa gbé yín lọ àmọ́ irú ọ̀la ń sìn àní lè ṣílẹ̀kùn ṣọ́ọ̀bù àti nílé pàtí ọjà. ọ̀rọ̀ yín yé mi Eh. ẹ fọkànbalẹ̀ máa ṣe yín dáadáa. ẹ ẹ ẹ èyí túmọ̀ sí pé nǹkan tó nípọn ó jáde ńbẹ. ẹ fọkànbalẹ̀ máa ṣe yín dáadáa. <laughs> ẹ ṣeun ẹ ṣeun wa ẹ kú ẹ kú ojoojúmọ́ wa eh, eh, bí aago mélòó ni kí n wá dé láàárọ̀ la. aago mẹ́jọ dà. aago mẹ́jọ aago mẹ́jọ pẹ́ ẹ jẹ́ wá bí aago méje. tí o bá ti ní ní lára. Ah, ò lè lé mi lára kí lè gún mi ṣe tí o fàárọ̀ jò <laughs> máa dé láago méje. ṣé àbí kí wá gbé yín lọlé. rárá o ẹ máa ṣiṣẹ́ sí yín. ẹ mú àìsàn ta omi tútù wà o ó ní blọọkù o. rárá ẹ ṣe gan. blọọkù wà ń bẹ o ẹ ṣe gan. ẹ ṣe ẹ ṣe <laughs> gan ni ẹ ṣe gan ni ẹ máa wá bá yín lọ́la. máma retí ẹ pẹ̀lẹ́ ma ẹ ṣe gan ni. ẹ ṣe. ẹ̀sán bọ́ ṣòdẹ̀ bọ́ òun òkùnkùn tó ṣó ìmọ̀lẹ̀ máa dé bímọlẹ̀ bá dé tán òkùnkùn pàrọ̀dà. iṣẹ́ tó ń ṣe. ẹ ṣàkíyèsí mọ́tò tó ń tẹ̀lé wa yìí. mo ṣàkíyèsí ẹ o bá a ṣe ń lọ ló ń tẹ̀lé wa bá a ṣe ń yà ló ń yà mọ́tò aṣọ lọ yẹn kọ́lẹ̀. èmi náà ń wò ó. kí tó ń tẹ̀lé wa látẹ̀kan. àwọn ọkùnrin lọ́dẹ̀kùnú ẹ̀. bóyá kẹ́ ẹ jẹ́ kéré yín tún pọ̀ díẹ̀ sí i torí kọ́lọ́hún gbàyàn lọ́wọ́ ẹni tó ṣòyàn dé yóò ṣọ o. àmì o tó bá ti tó délé ó ṣe àlàyé fún mi gbogbo nǹkan tó jù wọn lọ́jọ́ náà ìṣẹ̀lẹ̀ yìí ló mú òun àti obìnrin olówó yìí kí wọ́n di ọ̀rẹ́ ara wọn ló bá kúkú gbà kó máa ṣiṣẹ́ lọ́dọ̀ ẹ̀ inú èmi náà dùn gbà tó sọ fún mi àṣé àlùwàlà ológbò ẹ̀ àti kẹrùn jẹ ni. gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ two hundred thousand ní sálárì yìí máa jẹ́ lóṣù ẹ ṣe gan ma ṣe gan ma kò tọ́ pẹ́ ṣe gan ma ṣe wá rí èyí tó fúyẹ́ àti èyí tó wọnú ẹrù yín Elédùmarè máa bàbá yín gbé gbogbo nǹkan tó wá múnú yín dùn tẹ́ ẹ̀ rí báyìí tó ń jẹ́ kí inú yín máa dùn kò ní dìbànújẹ́ mọ́ yín lọ́wọ́ ẹ ṣe gan ẹ ṣe gan. iṣẹ́ tẹ fẹ́ bẹ̀rẹ̀ pẹ̀lú mi mm. kò lákòókò tẹ máa máa wọṣẹ́ bẹ́ẹ̀ náà ni kò lákòókò tẹ máa máa ṣe tán oh. torí ẹ̀ mo ṣe rò wípé bóyá kẹ́ wà pẹ̀lú mi níbí báyìí torí wípé ìgbàkigbà ni mo lè pè yín mo lè pè yín láàárọ̀ ó lè jọ́sàn mo fẹ́ jáde ó dẹ̀ lè jóru dúdú àmọ́ tẹ bá wà lọ́dọ̀ mi màá lè máa náǹfààní kí jáde wa kó lè tètè máa yá. ẹ ẹ yẹn ò sí wàhálà gbogbo nǹkan tẹ̀ ń sọ látara náà ni mo gbọ́ yín àmọ́ ìsọtáyà wa ń kọ́ ẹ kò ṣe é bọ̀ jẹ́ ẹ ta ni màá bá mójútó ta ni màá bá mi ta táyà ta ni màá bá mi fẹ́ táyà. ìsọtáyà èló lẹ̀ ń ẹ̀ èló lẹ̀ ń rí. ìyá wa mo dẹ̀ máa ń rówó. kò sí wàhálà tẹ́ ẹ bá fẹ́ ṣe màá pẹ̀lú mi. rárá ẹ má bínú ẹ má bínú kò tó yẹ ìyá wa ẹ má bínú sí mi o àgbà tí ò bínú lọ́mọ ẹ pọ̀ ẹ má bínú. mo ti gbọ́. eyín tí kan ẹ má bínú pé wàhálà mi pọ̀ ìyá wa àṣàkẹ́ ń kọ́ àtọmọ mi. mi ò ní kẹ́ máa lọ wọ àwọn ẹbí yẹn láǹfààní àti lọ wò wọn. Ah, ẹ lè máa lọ wò wọn bóyá lẹ́ẹ̀kan lóṣù. ẹ̀kan lóṣù àbí ṣé wọ́n máa sọ pé kẹ́ má ṣiṣẹ́. Ah, rárá wọn lè ní kí n má ṣiṣẹ́ àwọn náà ṣáà jẹun wọn ṣáà ní jẹgi ah, bí ọkùnrin tó bá mówó délé ni ìyàwó ẹ̀ máa yìn. ẹ̀yin náà mọ̀. Eh, Àṣàkẹ́ sì fẹ́ràn owó fẹ́ràn owó pọ̀. ẹ bá dẹ̀ ń ṣiṣẹ́ dédé ẹ máa gbowó yín náà dédé. ṣeun ààyè gbogbo ẹ̀ mọ́ra wọn náà ni ààyè mọ́ra wọn àmọ́ bá ṣe ṣe ṣeun ṣeun ẹ wá jáde lẹ́yìn. tí ọkọ mi ti wá kó ẹrù ẹ̀ ní inú ilé ó ṣe àlàyé gbogbo eléyìí fún mi ni mo ti mọ̀ yìí pé ìdààmú ti wọ inú ilé wa ó ṣèlérí pé òun á máa fowó ránṣẹ́ sí wa òun á dẹ̀ máa wá wò wá lẹ́ẹ̀kọ̀ọ̀kan wàá máa wò mí pé báwo ni mo ṣe máa gbà kọ́kọ́ mi gbárù ìdààmú báyìí. Hmm fọganáísà tó ń ṣe kò tó o ní ìdẹ̀níṣẹ́ mi tí mo yàn láàyò tí mo fẹ́ gbé fún ẹ gbà á ò tó ná àwa ṣe tọrọ pé ká fi jẹun. àbí jáde sí dáǹsì mò ń dúró díẹ̀ tó o bá jáde kó o ń bíbẹ̀ yẹn wọ́n gbàdúgbàdú àgbàdo ìgbàdo lọ́wọ́ yín ẹ̀yin ìka oṣù yìí iṣẹ́ rẹ̀ sọ pé wá ṣe ẹ gbọ́kọ́ lọ́wọ́ mi. ẹ máa mo mọ̀ pé ń gbọ́ mi o gbádé mo mọ̀ pé ń gbọ́ mi gbádé mo mọ̀ pé ń gbọ́ mi ṣùgbọ́n wọn bá mi bíbá yìí. gbádé gẹ̀ẹ́sì. ọ̀ọ́ ìyàwó. jọ̀wọ́ Kemi o oh, ò fẹ́ sọ wípé o gbóhùn mi látẹ̀kàn. ó ń sùn ìwọ lè máa sùn pẹ̀lú gbogbo ariwo tíyàwó ẹ wá palẹ̀ nànà mi pẹ̀lú gbogbo ariwo tíyàwó ẹ wá palẹ̀ mi ìyàwó ẹ gbójúgbóyà ó wá sí ẹnu ọ̀nà mi inú ilé mi ó wá ń pariwo lé mi lórí. ṣàlọ́ wà ó ń pariwo ah, èpè tí máa ṣe fún ẹ ọlọ́run á dààmú ẹ ẹ fọkàn mi sílẹ̀ oyè olówó fún tó ṣílẹ̀kùn fọ́lẹ̀. mi ẹ wà bí ẹbí àyà jẹ ìlú méjèèjì lẹ́nu ẹ wá ta o. àbúrí àṣẹkẹ dá ó yà wẹrẹ mi. ẹ padà wá bá níbo ló ń lọ. mo ní èèyàn wá sínú ilé mi wá pariwo lé mi lórí otú ló fẹ́ lọ bá o fẹ́ tẹ̀lé lọ kò sí wàhálà nǹkan tó rọrùn jù torí nǹkan tí mi ò ṣe tí ìyàwó ẹ gojú gbóyà tó bá pariwo lé mi lórí nínú ilé mi mo yẹ̀ ṣe máa ṣe báyìí. ìṣó nu yàrá mi. yàrá dọ̀tí. gbadé nìṣó nínú yàrá mi. mama ìṣẹ̀lẹ̀ ní kọ́kọ́ mi wá ṣe ìṣẹ̀lẹ̀ ní kọ́kọ́ mi wá ṣe ti kọ́ bá mi o kọ́kọ́ mi sílẹ̀ kó jẹ́ kọ́kọ́ mi wá sílẹ̀ kó jẹ́ kó mọ̀nà lé ìtọ́ṣe tó ìyáwó èrè ìyáṣẹ́ wo gbọ́kọ́gbọ́kọ́. tí wọ́n padà gún bíbá ẹ ṣílẹ̀kùn o máa mọ ẹ ṣílẹ̀kùn ṣe gbọ́ kẹ fọ́kọ́ mi sílẹ̀. kò sí wàhálà o lè lọ báyàwó ẹ̀ kẹjọ lọ yanjú ẹ̀ bóyá kò fọwọ́ mẹ́mi iṣẹ́ àbí kó lọ báyàwó ẹ. kò tí ì tó yẹn kò tí ì tó ẹ ẹ má bínú ẹ má bínú ṣe. Mami, ọmọ tí ẹ wá ń tọ́ nígbà yẹn, ìbò lẹ hmm. Ọmọ náà ló wà níwájú. èmi. bẹ́ẹ̀ ni ọkọ mi. Gbádégẹṣin ni bàbá mi. bẹ́ẹ̀ ni ọkọ mi. èmi tí mo ti pinnu nínú ọkàn mi wípé màá gbìyànjú láti lè ṣe gbogbo nǹkan tí mo bá lè ṣe láti fò ìlú ìmọ́ kúrò nínú ìbàjẹ́ ó ṣe wá jẹ́ wípé ọ̀kan nínú àwọn ìbàyéjẹ́ ni mo ti tara wọn jáde mo ṣe ìwolówó ló ń ṣọlá látijọ́ tí aláyé ti dáyé ni ẹ̀kọ́ funfun ti ń jáde ní òkòkò dúdú. mami òfin tí a torí ẹrú dá a nítorí ọmọ dànù òfin tó di ẹrú náà ló di ọmọ mo ti wá mọ̀ pé gbadégẹṣin ló bí mi báyìí àmọ́ mi ò nítorí ẹ̀dá ẹjọ́ yìí náà nítorí wípé ìka tó bá ṣẹ ó di dandan ká gé. ọkọ mi ṣé wàá fún mi ní àǹfààní kan. ẹ fẹ́ bá wọn bẹ̀bẹ̀. rárá o mo kàn fẹ́ bẹ̀bẹ̀ bóyá mo lè ní àǹfààní láti rí Gbádégẹṣin sí ojú. ìyẹn ò lè tẹ bá ti lè tẹ̀lé mi lọ sí station ẹ máa rí wọn. my job my ways ṣiṣẹ́ ṣiṣẹ́ jàre iṣẹ́. Yeah, come in. Ah, you are dressing. Sir. You can have your seat. Thank you, sir. Yeah. Um, me? I saw your letter on my table. You want to resign? Yes. Kí mo join iṣẹ́ ọlọ́pàá kì í ṣe pé kò sí iṣẹ́ mi o àmọ́ láti kékeré ni mo ti ní lọ́kàn mi wípé mo máa lọ́wọ́ sí ìgbógun tiwa ìbàjẹ́ mo wá wò pé ọ̀nà wo ni mo lè gbé gbà ọ̀nà tí mo lè gbé gbà ni kí n darapọ̀ mọ́ṣẹ́ ọlọ́pàá àmọ́ iṣẹ́ yìí ti gba ọ̀pọ̀lọpọ̀ nǹkan lọ́wọ́ mi gan tẹ́ ẹ bá gbàgbé mo sọ fún yín láìpẹ́ pé iṣẹ́ yìí ti gbàgbéyàwó mi gbogbo ẹ̀ ni mo wá rò papọ̀ mo wá wò pé kí n yọ̀ǹda ṣe yìí kí n lè mú ohun tó kàn ṣe nínú ayé mi kì í ṣe báyìí níṣẹ́ ọlọ́pàá rí o nítorí pé ọ̀pọ̀lọpọ̀ obìnrin bíi tèmi ni wọ́n wà lẹ́nu iṣẹ́ yìí tí wọn ò dẹ̀ níṣòro nílé wọn àmọ́ bóyá bí èmi ṣe mú ti tọ̀dọ̀ ti tèmi ló jẹ́ kó rí bẹ́ẹ̀ mo fẹ́ gbélé ọkọ èmi náà fẹ́ bímọ dẹ̀ fẹ́ nífọ̀kànbalẹ̀. well you have spoken and you have spoken well kò sí iṣẹ́ tí ò ní má jẹun jíjẹ gẹ́gẹ́ bí wọn náà ṣe sọ ń sìn ó ní báyìí kọ́ níṣẹ́ ọlọ́pàá rẹ̀ tó bá gbàgbé lára àwọn ẹ̀kọ́ tá a fi kọ́ yín nígbà tẹ́ ní police college especially ẹ̀yin obìnrin òun náà níbẹ̀ ṣe máa gbélé ọkọ tó fi jẹ́ wípé kò ní dí iṣẹ́ yín lọ́wọ́ iṣẹ́ yín náà ò ní pa ilé yín lára bẹ́ẹ̀ náà ni wọ́n kọ́ àwa ọkùnrin náà ẹ má jẹ́ kí ẹ̀rù máa ba àwọn ọkùnrin wípé ó ṣòro láti fẹ́ agbófinró níyàwó bẹ́ẹ̀ náà ni kẹ́rù máa ba àwọn obìnrin wípé ó máa ń ṣòro láti fẹ́ agbófinró lọ́kọ iṣẹ́ wa kò ní nǹkan kan ṣe pẹ̀lú ilé wa o bí tiẹ̀ ṣe wá rí yìí I won't stop you from taking this decision. Ìwọ ló mọ ibi tí bàtà I wish you best. Thank you, sir. Mo lérò pé mo gbogbo procedures tó kàn lórí lẹ́tà tó mọ́ ẹ. Yes, sir. Èmi náà máa take all necessary steps. I wish you best in all your endeavors. Thank you so much, sir. You can go. Òkùnkùn tó ṣú, ìmọ̀ ẹ̀ máa dé bí mo rẹ̀ bá dé tán. ẹ ǹbọ̀ wá ìtẹ́ni ń pè mí báyìí náà tó bá ti pè yàn lákòókò ẹ̀kejì tí ó bá ti pè kó ṣe bí wà á desktop láti máa pè. ọkọ mi máa bọ̀ wá mo fẹ́ ṣe òfófó kan pẹ̀lú ẹ̀. òfófó yẹn ni pé ìgbà tó ń gba ìpè níbẹ̀ yẹn ṣé kì í ṣe pé áwọ̀ wà láàrin ìwọ àti ẹni tó ń gbá torí mo rí ẹ pé òkun ṣáà ń pariwo o mọ̀dí tó fi ń pìyẹ́ gbé e kó bá sọ̀rọ̀. màámi mi ò bá sọ̀rọ̀ ó ń pè mí ni mi ò dẹ̀ pé ìkọlẹ̀ because mi ò fẹ́ bá sọ̀rọ̀ ọ̀rẹ́ mi ni nígbà yẹn ní school ó dẹ̀ wá ń pè mí pé mo fẹ́ ká máa fẹ́ra padà mi ò ráyè gbogbo yẹn ṣe ilé obìnrin kì í pẹ́ ṣù èyí ò sùn ayọ́nu náà tọ̀hún ò da ayọ́sọ̀nù kí la fẹ́ fi kó náà gi jẹ́ wá sọ fún ẹ ò ń dàgbà lọ lórí yìí o o gbọ́dọ̀ tètè mú ọ̀nà kan kùn torí ilé ayé yìí ò dúró dẹni kankan wàá kàn máa gbó mójú ibẹ̀ ni. ẹ wò mọ́ mi mi ò ní táìmù fún gbogbo yẹn jàre. ọkọ mi ìgbà wo ló fẹ́ ní táìmù fún un ohun gbogbo làkókò wà fún un àpọ́nlé ò sí ní o gbé fóònù ẹ̀ kó o bá sọ̀rọ̀. <coughs> what. olúwa àbínú kò rọ máa bẹ̀kẹ̀ dá lọ́mọ́ kúlára mú kọ́ olúwa lè pè mí o abẹ́kẹ̀dá ẹlọ́mọ kò láàbò kan ó ṣe é fẹ́ gbé níyàwó ó ṣe é yan ọlọ́run kì í o abẹ́kẹ̀dá ẹlọ́mọ kò Ah, ah. wo mm, mo ti gbọ́ ma sọ̀rọ̀ lálẹ́. má sọ̀rọ̀ wo ma pẹ́ lálẹ́ mọ́mi wà bí a máa lè sọ̀rọ̀ dáadáa. pẹ̀lẹ́ ọkọ mi ọmọ wòyíra ah, ọmọ ọmọ wòyíra ṣe mọ orí tẹ́lẹ̀ ni ẹ̀rẹ̀ tí Fatai Ọlábọ̀njú sórí ọmọ Kwara ni mo ṣe ti gbóhùn ẹnu ẹ̀ mo ti mọ̀ pé okòrè ṣe mi ọlọ́run á dẹ̀ ṣe lọ́rẹ́ ẹ̀. màámi gbogbo ẹlẹ́mu. pàbó ọkọ mi ah ọlọ́run àtúbọ̀ bá ń fọkàn ẹ balẹ̀ o. àmín. lágbára ọlọ́run ọkọ orí ẹ̀ lọmọkùnrin ọkọ àyà ẹni. àmín. àárín yín ò ní dàrú. àmín. ẹ wá sọ wọn pé kó yọjú sí mi. ó máa yọjú sí mi. mo fẹ́ rí sójú. Ah. sórí orin tó ń kọ yẹn ṣe lórí mi ń dìde jọyìn ló ń dìde jọyìn ló ń dìde ṣe wọn tẹsẹ̀ lébọ̀ yahoo ní babaláwo o lè lẹ́ everybody. Màámi. Ìmọ̀lẹ̀ máa dé, bímọ̀lẹ̀ bá dé tán, òkùnkùn pàràdà. Iṣẹ́ ló mọ̀ iṣẹ́, mo múṣẹ́ mi bí iṣẹ́ my job máa ń wẹ ibi tó ń lẹ̀ là ń bọ́mọkùnrin òkùnkùn tó ṣó ìmọ̀lẹ̀ máa dé bímọ̀lẹ̀ bá dé tán òkùnkùn paradà iṣẹ́ ló mú mo múṣẹ́ mi bí iṣẹ́ my job máa ń wẹ ibi tó ń lẹ̀ là ń bọ́mọkùnrin ìjì tó ń jà yóò lè gbé má jèrè má jèrè iṣẹ́ àlọ́ lọ àbọ̀ ń bọ̀ òbílẹ̀ jẹ́ ń tẹ̀sẹ̀ mọ́rin.